刚才对吧？ àlùkìyàmọ̀ kọ́nà kò tẹ̀ ní kọ̀ọ̀kan wọn lọ́rẹ̀. ìkẹ́ ọlọ́run lọ ọlọ́run àti orin tó pọ̀ yóò ní tán kó máa bá ẹni tó jẹ́ pé òun náà ni ọlọ́run fi kíǹkì gbogbo ayé tó fi ṣàánú gbogbo ayé pátá. àánú ànábì kò ṣe àánú ti fámìlì ẹnìkan kò sára lóye ìbára maka nìkan ní ara gbogbo ayé ni ọlọ́run wà máa arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ni rẹ Muhammad tánà àánú ló jẹ́ fún gbogbo ayé ẹlòmíì òun ló yẹ pé ah, aláàánú wa ni nínú ẹbí wa aláàánú wa ni nínú ìlú wa àbí lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n ló tàná bí òsì àánú gbogbo ayé fún èèyàn àti àlùjànnú kódà àánú ànábì lọ́dọ̀ àwọn ẹranko tó tó bá ń ka àdìsí kan ọ̀tún máa gbọ́ bá tẹ̀lé ṣe ní abáwọn ẹranko lò táyà ló gbogbo bá lè sọ̀rọ̀ ní ọ̀tún máa dúpẹ́ fún ànábì látara bọ́lọ̀ ṣe rẹ̀ kó wá já àti gbogbo ayé. ìkẹ́ ọlọ́run lọ́lọ́kùn ọba nígbà Muhammad kó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà lápapọ̀. akíra wa ní ọmọdé wa àti àgbà wa ọkùnrin àti obìnrin. pàápàá jùlọ ládàáyẹrí àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ tẹ́ pé àwọn náà ni wọ́n ọlọ́run ti sábà bí àyè yìí fún. jọ́pẹ́ mi kọ́ débi ó jọ mí lójú nígbà mo ráàyè báyìí ta ẹnìkan náà náà gbé nǹkan báyìí lẹ̀ àwọn agbélẹ̀ nítorí ìtọ́lọ́run ọba lẹ́kẹ́ ọ̀la. sani bàbá sọ̀tún pé tó bá kọ́ dèédé tí òjúlé ẹ lọ ní mọ́ṣáláṣí ó ládàá tí ó fi gbà lọ́dọ̀ ọ̀nà ìwà ọ̀sán àbọ̀ ayọ̀ ìfọlọ́mọ àwọn abẹ́lọ́ba sọ́nà wa sàálà kí iye wọn ta ìtàn yẹn lẹ́sìn rẹ̀ lórí ẹ̀ kọ́lọ́ba kópa ń tẹ̀sí fún yín kọ́lọ́ba kí ń lọ́nu sí fún yín. bákan náà àtúntà àdúrà yà lọ sọ fún wọn wáyé pé ní wọ́n gba súnà nípa mùsùlùmí láyò ẹlòmínà nínú kaba ìdùnnú kò fẹ́ gbọ́ kí lọ́lọ́run wí kẹlẹ́ anábì sọ kò fẹ́ gbọ́ mbẹ́ abẹ́lọ́ba sọ́nà wa sàálà ìtẹ̀sí kọ́lọ́ba kò fi sínú ìṣẹ́ yín ọlọ́kọ̀ ṣe ń sábà béèrè fún yín láyé àti lọ́dọ̀ mi àti àwọn ológun kan ní ìtòmí àti tí òbí kọ́lọ́ wọn fi ìbàjẹ́ síbẹ̀. bákan náà ó kí àwọn afáwà tí wọ́n wà ní ẹgbẹ́ wọn náà afáwà ìbọ̀rọ̀ ní ahmed abúgbò mọ́mọ́. bàbá wa ti bẹ́ẹ̀ méjèèjì kí afáwà náà dín abúgbò ahmed bàbá àbèjì kọ́lọ́ wọn fún àwọn àtàlà kó kó dáadáa wọn. wọ́n kí àwọn aṣẹ́ wa ti ajẹ́ pé ní àwọn náà jẹ́ kan nínú àwọn olùkọ́ wa níbí láti láti kọ́ lọ́wọ́ sọ́wọ́n náà tọ́lá kó sáré fún dáadáa yìí kó sáré fún àgbéga yìí ẹ̀fọ́ ìlú ọ̀gá ṣèkò ayé oṣù bákan náà àwọn ṣèkò àdùsáàfù sàáyìn àbọ̀ àyíṣà kọ́lọ́kọ́ sáré fún dáadáa wọn kí àwọn àbáfáà yìí náà àbọ̀ àbẹ́lá wọn á ti gbogbo àbá àbá mo kí àwọn afáwa tí ó di ọlọ́run ti sábà bí iléèwé tí àgbẹ̀ wá gbé sábà mo fi ẹ̀ ṣá àgbẹ̀ bọ̀rọ̀ ní àwọn tó gbogbo alẹ́ lápapọ̀ pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ohun tí a fẹ́ fi ṣera wa létí torí gbogbo ohun tábà sọ náà yìí ṣe ti ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti gbọ́ ẹ̀ ló bá nínú alukur'ani. عمل كلمة ينتي ينتي لقو لقو ولن فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى ولن إذا نبي مناتي ينتي فون إن باتي تجيو باتي ولن فعني سيذكر من يخشى كل قاية ولن مامونة تلوك أعزة الأمور ويتجنبها الأشقى olórí ikú yẹn ní ìfẹ́ gbọ́ àbíkọ́ lọ́mọ sí wa lórí ikú. láyé mi ọlọ́ni fàdákìr fàdínà zikirọ́ sàǹfà olùmọ́mìnì ìrẹ́ ànábì máa rán wọn létí torí pé ìran tí a máa ṣe mùsùlùmí láǹfààní ìyẹn ni wá àti gbígbó ògbọ́dọ̀ sí wa látọjú ewúgbọ́ wá àti lánàá lórí ọ̀rọ̀ kan tọ́pìkì kan àwọn sọ pé lónìí yóò má tó tiri ti tọ́pìkì náà níbo mi ó yẹ kéèyàn ṣe kíni kó tún lọ torí pé yóò tún jẹ́ ìrántí lẹ́nu àná yẹn àmì tó ti ṣe kíni tí ó ti gbàgbé kódà kó jẹ́ pé nìkan náà ni ó sọ láàyè méjèèjì lágbájá náà ló sọ lánàá mo ti gbọ́ tó sọ kí ẹ bá ráyè kó tún lọ ọlọ́ni ìrántí àwọn ẹ̀ṣẹ̀ àwa mùsùlùmí láǹfààní títí àtúnrán àwọn létí nínú Al-Qur'an náà àyà kan nínú sọ́lá tó tọ̀ gáàbò tí ọlọ́run bọ́ wà lékè ọlá أعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم آية بابي كنا والدري àwọn elétò yìí oní tí wọ́n wòye sí kẹtọ mú tọpíkì jáde pé kó jẹ àyà yìí láti ṣe ra wọn létí gbogbo ìta wa sọ bẹ́ẹ̀ kọ́nà wa sùnà wa sọ alákógbá ní òtútù wa. ọlọ́gbọ́n bá adékẹ́ ọlá ń sọ fún anusúra ìpè ní ìnáma àmúwádùkún wà àwùgádùkún fìtìnà. àwọn dúkìá yín bàbá ní àmúwádù ọjọ́jà mú fún máàlì bàbá ní àmúwádù àwọn pọ́pátì ń jẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lílo rẹ̀ a máa ń lò fún owó ṣùgbọ́n tí ń jẹ́ man àkàrí àmúwárí ojú owó nìkan lọ gbogbo ohun tí yẹn bá ti ní nínú jẹ́ àmúwárí. ọlọ́ni àwọn pírọ́pátì yín tẹ̀ ń kó jọ kágbé látòrí owó àti gbogbo míì náà tí ẹ̀sùn ń ilé ilẹ̀ ọkọ̀ àti oríṣiríṣi nǹkan tí ń jẹ́ nǹkan téèyàn ń kójọ lẹ́tọ̀ọ́ láyé ọlọ́run láwọn nǹkan yìí wà àwòládùkùn àtàwọn ọmọ tẹ́ǹbí bàbá ní wọ́lẹ́tì sàdákẹ́lẹ́rẹ́ ọkọ ọkùnrin àtobìnrin pọ̀ àtọmọ ọkùnrin yín àtọmọ obìnrin yín tẹ̀lé ìgbà mi lọ́wọ́ pé ní ogún láti sọ ní wọ́lẹ́tì ó tún mú àwọn ọmọ ọmọ pọ̀ ọlọ́run ní gbogbo àwọn pírọ́pátì tẹ ẹ kójọ yìí àtàwọn ọmọ tẹ ń bí kalẹ̀ yìí fìtìnà fìtìnà ni wọ́n jẹ́ ó jẹ́ fìtìnà fìtìnà wo kí ìtumọ̀ fìtìnà mi ìyẹn ló jẹ́ àlọ́ pé ìlànà lọ́wọ́ pé àlùfìtìnà ìtumọ̀ rẹ̀ pọ̀ gẹ́gẹ́ ló ní ma lọ ká ọlọ́mọ fìtìnà ni tí o bá ti fi ọmọ fìtìnà ni wàhálà àti ìdààmú kò yá kúkú mọ́ bí mọ́mọ́. lọ́wọ́ pé àlùfẹ́sìnà nínú ìtumẹ̀ òun náà ni àlùbálà àdánwò wàlìmtìhán àdánwò àdánwò lọ́wọ́ ní àdánwò oyè tí ó da ló ṣẹlẹ̀ síyàn. abọ́ ní àlùfẹ́sìbáà wàlìmtìhán ìyẹn ìdánwò ó yàtọ̀ sí wọn ṣùgbọ́n ìtì táyà yìí ìdáàmú ni pé yìí tí táyà yìí túnà ni pé ìdánwò ni ẹnu pé àyẹ̀kọ́ láwa yìí àtọ́mẹ́kẹ́ àtàgbà là ń ṣèdánwò nǹkan méjì lèèyàn bá wọ̀ níbi níbi ìdánwò o lè pa tàbí òfin ìtumọ̀ kan nínú tí fìtínà máa ń túnà bákan náà ló tún àdọ́ra ìnira. fọlọ́ntakù fitinẹ̀tà látòsí ìbánilẹ̀dínà bọ́lá mọ̀mínkùn xaasọ̀ ọlọ́ni ẹgbẹ̀rún fitinẹ̀ kan ìnira kẹ́ tó bá dé sáwùjọ kò náà fẹ́ ṣe wà bàjẹ́ nìkan ní ó kàn ó láwùjọ ìtọ́ yẹn kí wọ́n wù àbàjẹ́ láwùjọ ń sè tọ́lọ́ bá fi jẹ́ yẹ́yà bóyá gbàrà ló ya ni pé látara ìṣẹ̀ táwọn yẹn tẹ̀ àwa burúkú ló ṣẹlẹ̀ ǹjẹ́ yóò mọ lórí ẹ̀ tó ti bàjẹ́ yóò kárí ní yàtà yìí máa ń lọ́lọ́ ni ẹ páyà àwọn fìtínà kan àwọn ìnira kan tó bá dé àbí ká tó pé mùsíbà kò ní mọ lórí tí wọ́n dára yìí ma nínú ìtumọ̀ fìtínà náà tó nù. bákan náà ìtumọ̀ lè tú àdìgúbù téèyàn ti ní sọ́lọ̀. wà ṣírí kékeré yẹn bọ́ tó fìtínà ọlọ́ba fana wa sàlá ó sọ fún wa pé wà fitinatu aṣáájú mi nà ẹ̀kọ́tì kéèyàn ṣe kèfèrí sẹ̀pẹ́ kọ́pá yẹn là ń rò pé ó lágbára jù kó apààyàn lágbájá kéèyàn wá ṣe kèfèrí kó máa tẹ́bọ̀ ó burú ju kéèyàn ṣe kí n lọ kéèyàn pààyàn lọ fitina bẹ́ẹ̀ bí wọ́n á ní àṣírí awele kọ́kọ́ kéèyàn ṣe ẹbọ sọ́lọ́ kéèyàn ya ẹni kéèsì lọ ọlọ́lọ́rọ̀ rẹ burú dọ̀rọ̀ apààyàn lọ. àbí kápá yẹn ó tẹ́ pẹ́rẹ́ ju kó máa ṣe kí ń lọ kó máa ṣe bọ́ lọ. àtàwọn àtúmọ̀ míì náà àtúntò tí fìtínà máa túmọ̀ sí. ṣùgbọ́n ìta fẹ́ lò lénìí òun ni ibi ọ̀rọ̀ náà bọ́ba àlekè ọlá tó ní àìbí ìtumọ̀ tí ó tú al-ikhtibar àdẹ́wò àìdẹ́wò pé àwọn owó tẹ̀ ń kó jọ àwọn dúkìá yín àtàwọn ọmọ tẹ́ ń bí kalẹ̀ ìdánwò lẹ́jẹ́ fún yín o. láyé yín nínú alukur'an ọlọ́sọ ọmọ ti jẹ́ bákan náà ló sọ láàyè mí tó tún sọ ọmọ ti jẹ́ àtàwọn dúkìá tá à ń kójọ ọlọ́ni wa àlùmáàlù wa bànúnà zinatul hayati dunya ọlọ́ni àwọn dúkìá tẹ̀ ń kójọ àwọn ọmọ tẹ̀ ń bí kalẹ̀ ẹ̀sọ́ ni wọ́n jẹ́ líle ayé yìí ìyẹn ní kálukú náà fi ń ṣe kìràkìtà pé mo fẹ́ lówó mo fẹ́ kó àwọn nǹkan pírọ́pátì jọ àmì yẹn ń lò kí wọ́n lọlẹ̀ nítorí pé fẹ́ kó nǹkan yìí jọ. ẹtí kọjọ na halal ẹwà àwọn ogun lọ́bà wọn kọjọ lọ́nà haram àwọn ní sá ní nǹkan nke àwọn tí agbára ẹlòmíín ṣe tàbí káwa náà bá fi rí nǹkan ẹ̀ tó pé ní àwọn tó náà fi tẹ̀sọ́ láyé nù bẹ́ẹ̀ làwọn ọmọ pé kọ́mọ mi dépò báyìí kó wà láàyè báyìí kó fi yẹn gẹ̀ ọlọ́ni ẹ̀sọ́ ilé ayé ni. bákan náà láàyè mí nínú nùtú àbálẹ̀ ìmọ̀ràn ọlọ́ni zùyínà ní náàtì fúnfù ṣàwátì mi nàá nípa ọlọ́la àtẹ́lẹ̀ sọ̀kọ́ mọ̀ nìyẹn láyé fúnfù ṣàwátì mi nàá nípa kéèyàn nífẹ̀ẹ́ obìnrin ọmọ ńlágbájá yìí ẹni tó nífẹ̀ẹ́ obìnrin ni ẹ̀gbẹ́ láwùjọ wa èébú làwọn ká àgbàjá ti nífẹ̀ẹ́ obìnrin bẹ́ẹ̀ ni kèé ṣe èébú tó ẹ pé lọ́nà tó tọ́ ló fi nífẹ̀ẹ́ wọn torípa níbi wa Muhammad sọlá àlewà sọlá nínú tó sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé ó bí ba ìlẹ́yà mi dùnìyà kù sàlà àwọn nǹkan mẹ́ta wà mo nífẹ̀ẹ́ gbogbo ilé ayé tí gbogbo yín wà mọ́yà lọ. nígbà táwọn ẹbí ó kà kọ́kọ́ ńkọ́ ó ní ànìsá ó ní mo nífẹ̀ẹ́ àwọn obìnrin gan. ẹ̀ńtọ́ níyàwó tẹ́lẹ̀ pé yálè kò ní kò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ káyipẹ́ ìyá rẹ̀ náà kó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ pé ìran obìnrin ká nífẹ̀ẹ́ wọn àbáwúrò ní àbẹ́gbẹ́ rẹ̀ anábì ni mo nífẹ̀ẹ́ àwọn obìnrin wàtí bákan náà mo nífẹ̀ẹ́ kí n máa lo pẹ̀fúm anábì nífẹ̀ẹ́ ilé ẹlẹ́ẹ̀kẹta anábì ni wàjú ìlàsìkò rọ̀tọ̀ àyè ní ìfìsọ̀lá ibi tí tutù ojú mi wá wà ní orí irun irun tí wọ́n gbọ́ sọ́kò ṣe pé ah nígbà wo la kí kẹta náà tẹ́lẹ̀ tó ń pè mí inú rẹ̀ bí máa ń dùn ní máa ń pè ọ́. àdúgbò àmọ́ bábíláàlì àrí ìnàbí àyà bíláàlì eré bíláàlì sásìkò ti tó tó ọ̀pẹ̀rù mú akákìrò ìwọ́n ti mú màá sínú yín lọ́ta láti oúnjẹ àtúnẹ́rẹ́. àríwí nífẹ̀ẹ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ lò nílẹ̀ pé kí ẹ bá níbi obìnrin lọ́rẹ̀ tó tọ́ Kùránì sọ ọlọ́run la ṣe lẹ́sọ fún yàn bákan náà lànàbí àwọn àṣọlá onínú tí mo nífẹ̀ẹ́ níjù ni. zùyìn náà lè ní àtúntò kò ṣàwá tèmi náà nìta wọ́n ní bàlẹ́ ni inú bá tó ṣe lẹ́sọ̀ọ́ fọ́ máa nìyẹn ní àwọn ọmọ ẹ̀sọ́ gẹ́gẹ́ bá ti kàfọ́ra ní sọ́ọ̀tù káàpù síwájú wàlùkọ̀nàtìrì lèmọ̀kọ̀ǹtọ́ àti mìnàdá àbí wàlùfẹ́tọ̀ àti àwọn owó ńláńlá góòdì ni sílvà ni náírà lẹ́nà ni dọ́là ni pàǹtì ni rìyáàlì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni tọ́mọ yẹn máa ń nífẹ̀ẹ́ ni wàlùkẹ́yìn lèmọ̀sàwọ́mà àtàwọn ẹni tó dáńgájíá ẹ̀rùbá ọ̀rọ̀ pé ìlọ́pọ̀ lẹ́tà àti ẹbí wọ́n ń sìn ìwọ́n náà mọ ọdún mọ́tò tọ́kẹ́ ẹ̀sìn ẹ̀ náà ń lé ọlọ́run là ṣe lẹ́tọ̀ fún yẹn ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó lọ́run lòun ṣe lẹ́tọ̀ yìí láàyè bòmíì náà lọ́lọ́run tó ń jẹ́ kó yẹ wa pé ní àdánwò náà tún ni wọ́n jẹ́ tọ́mọ yẹn bá gbọ́ àníyé yóò lè balance kò ní fi ojú kan wo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwa olójú kan. tí ń wọ̀rọ̀ bíi tí ó wò lẹ́gbẹ̀ẹ́ kejì torí pọ́pọ́lọpọ̀ wa ẹ̀sọ́ lọmọ jẹ́ ẹ̀sọ́ ní ọkọ̀ jẹ́ ẹ̀sọ́ jẹ́ wò ṣùgbọ́n ti pè ládẹ́wò àbí ìdẹ́wò àníwò bẹ̀ pé sáàpà àdìnnà bá ń fẹ́. sábà sọ pé ọlọ́run fi nǹkan ṣèdánwò fún yẹn ni àti dáadáa àtàbúrú ni o ọlọ́ba sùpánù àtàlà ọ̀nàbùlùkùn bí sáré wà lè káyìrì fìtìnà àti bí dáadáa àti bí aburú nàdánwò wà o lọ́nà ti ń dán yẹ̀ wò ẹlòmíì ní lówó lọ́nà fi dán o kówó bí ó ṣe ṣe ipò lọ́nà fi sàdánwò ẹlòmíì kówó bí ó ṣe lò ó ẹlòmíì sì rèé àìlówó àìbímọ lọ́nà fi sàdánwò rẹ̀ kówó ló ṣe gbáyé ayé pé àtẹni tó ní àtẹni tí ò ní àtẹni tó bí àtẹni tí ò bí gbogbo wa náà ní àwà nínú ìdánwò níwájú níwájú ọlọ́run ọba àlejò ọlá. ọlọ́jẹ́ kọ́ yóò wá ní àwọn nǹkan yìí ìdánwò ni wọ́n jẹ́ fún nínú àdìsí àdébíwá Muhammad sallallahu alaihi wa sallam tó lè jẹ́ bóyá wa bọ́n wọn ti tó jẹ́ anabi ni aluwaladu mojibana àwọn ọmọ tá à ń bí kalẹ̀ mojibana ara àdéhùn wọn mojibana wọn a máa sọ ní dojo wọn a máa sọ yẹn dojo ọ̀nà wọn sọyẹ dodo tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn lágbèjúwe báwọn àfẹ́lẹ́ ti ṣàlàyé bíbí ẹ̀ ti ṣẹlẹ̀ ìdí ẹ̀ka tó mọ̀ bí mọ̀ fẹ́ fọmọ́ ẹlẹ̀ ẹ tọ́lọ sẹ́nu orí tí wọ́n tó bá ṣe bákan níta ọmọ mọ̀ wá lé tí ẹ bá fẹ́ ṣe ń bẹ kó ṣe gẹ́ngbà bíi ojú ọmọ ní ọmọ ní ọmọ gbọ́dọ̀ ojú ọmọ mọ̀ wá lé ìyẹn tó ló lè wá káwọn ọmọ ẹ̀ tó wò yẹ kí ni báwọn jà fún mo tún ronú àwọn ọmọ mi tó bá pa mí báyìí mo lọ lẹ́nu. bákan náà nígbà mùsùlùmí ọ̀sán ó tún ní mọ̀bùkálà àwọn ọmọ àwọn akọni dáhùn tó tó bá fẹ́ ṣe òkà ètò sanwó léwé àwọn ọmọ ká tó jẹ ká tó mú ọ̀nì fìkan lẹ̀ bákan náà wà bàtà náà wọn mọ akọni dórí ẹni tí ń banú jẹ́. mo rò kò ní eré ọmọ ìsìnkú yà máa jó káàkiri káàkiri àdìmítì ọmọ sí ọsibítù ó tún mọ ní apá ara yóò tún mọ gbóná ju tọmọ lọ. wọ́n mọ̀ ṣe rí nù. àwọn nǹkan máa ń fún yẹn jẹ́ bá sọ́ra ó ní wọ́n pàṣẹ ló fà bẹ́ẹ̀ pé ní ọmọ wa sùpánù wa ń kí nípa àwọn àwọn dúkìá tá à ń kójọ ni àwọn ọmọ tá ń bí ni wọn bá fún àwọn ayọ ẹlẹbí ní àmàlù ẹyin tẹ gbọ́n náà bá gbọ́ láàtò lè yíkùn àmúwálùkùn wàlà àwùládùkùn àǹdíkìlélá ẹ má yẹ káwọn ọmọ yín ẹ má yẹ káwọn dúkìá tẹ ń kójọ àtàwọn ọmọ tẹ ń bí kankan níyìn láti láti ṣètò àwọn ẹ̀ka kọ́ ní yín láti ṣe tọ́lọ́ tẹ́lẹ̀ bá wà ní ọjà rẹ àbí fi dúkìá kò ní rántí bá nítorí àwọn ayé tó kójọ yẹn ti ń fèlè fáwọn èrè tẹ́lómi bá rí ọmọ rẹ̀ látara àfẹ́ ní ti kódà kó rìn rìn kò ní rántí bá àbí kó pé ní àwọn ah, isi ń ṣe latara látara dúkìá ara fìtínà tó jẹ́rè ìyẹn ló bàtẹ́ pé ní àmẹnuba àwọn ojúṣe wa látara ọmọ tí wa tààlà ti ń fún wa àtàwọn dúkìá tá a sábàrí lẹ́tọ̀ọ́ sí làwọn ojúṣe náà tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí táwọn nǹkan yóò fi ní jẹ́ ìbálẹ́jọ́ lọ́jọ́ ọ̀gbẹ́ni àkìyàmà sẹ́gbẹ́ yẹn bímọ abọ́núdíkìá kò tí ì mí nìkójẹ́ yẹn rí lọ́dọ̀ ọlọ́wọ́ èyí ò sì ní kò mí nìkójẹ́ yẹn bú ọlọ́ni àyà àpàbò náà ánàmọ́ ànàmí dùn yìí ní mọ́lì wà bàní ọlọ́ni àyà àpàbò táwọn èèyàn rò pé ánàmọ́ ànàmí dùn bí ní mọ́lì wà bàní àwọn dúkìá bá ń kó fún yẹn àwọn ọmọ bá ń kó lé sáńsán bí sáyẹn rò pé ní bá a ṣe ń fún wọn yìí. nusari'u lahum bil khairat kí àwọn tá a máa bá ti wá ní ọtí dóore fáwọn nù ìtumọ̀ ni pé ìní nǹkan yóò ti dóore àbí bẹ́yẹn bá lò ẹ má ti rò pé ẹni dúkìá kọ́nà ní ayẹyẹ mo rò gbogbo àtọ́ ti tó ti yé láyé tọ́ ní dúkìá tọ́ bímọ púpọ̀ táwọn à ń kun ńláńlá mo rò kó ti yé lọ́rùn. ẹni máa rò bẹ́ẹ̀ ọlọ́ni kẹ́ ẹ máa rò bẹ́ẹ̀ o. bákan náà ọlọ́wà tó máa ń wáṣọ alá ó sọ fún wa láyè kẹ́nu tó tó sáwùrà nígbà tí ń bẹnu àtẹ́ làwọn amúnáfìkì ọlọ́dún wàlà àtọ́ òjìbùkà àbúwádùn wàlà àwòlá àdùnkùn àwọn dúkìá tí wọ́n ń kójọ àwọn ọmọ tó ń bí kalẹ̀ má jẹ́ kó jọ ẹ lójú o ìnáwó yòrídùn wáwò ayò àzíbà òlíyò àzíbà òǹfìlẹ̀háyà fìlẹ̀háyà ti tún nìyà ọlọ́run fẹ́ fi jẹ wọ́n ní àlàyé ni kó tó dọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìtẹ́lómìn ní ní dúkìá lábàá pé kò ló bọ́lọ̀ ń ṣe fẹ́ ìtẹ́lómìn bí kalẹ̀ lọ́mọ lábàá pé kò sọ bọ́lọ̀ ń ṣe fẹ́ yóò jẹ́ ìyàtọ̀ láyé kó tó kan ọ̀run àwa náà ńlá pèjúwe rẹ̀ tẹ̀síwájú máa ń para ní ọlọ́pàá lẹ́nu àwọn para lọ́la kí ni gbé wọn débẹ̀ ẹgbẹ́ bàbá èèyàn jẹ́jẹ́ ní ládùúgbò ṣùgbọ́n ọmọ rẹ̀ ó sọ ọ́ di onítọ̀ lẹ́nu. ọlọ́ba fúnfánà wa sàádá ó ní má jẹ́ kí ọmọ àwọn mùnáfìkì àbáwọn kèfèrí àti dúkìá máa ń kó jọ ọ̀lẹ́dẹ́ tí ò tiẹ̀ lé borí kalẹ̀ rárá yóò kọ́lé ìmọ̀ kalẹ̀ mọ́tò rẹ pé bóyá arúgbó rẹ̀ èèyàn mẹ́rin ló ní nàìjíríà olóòní tí o bá ti jó olùsí lọ mọ́jẹ ojú ẹ lójú o torí pé tó kojọ yẹn gẹ́gẹ́ kọ́ ni ìdí àwọ̀ pé kí ni bí ń ṣe abẹ́lẹ́rẹ́ lè pẹ́ ọmọ rẹ̀ ipò báyìí ló wà eléyìí wá kó báyìí mọ́jẹ ojú ẹ lójú o tí wọ́n bá ti fi ṣe ló tọ́ lábẹ́ fi jẹ wọ́n níyà bóòlù àwọn òjò wa ní wà náà tí wọ́n ní ọmọ àbí dúkìá wọn bẹ́ẹ̀ fi wọn níyà. ìdánwò tó lọ ń pe àwọn dúkìá tó ọmọ bóòlù àwọn ẹ̀mí rẹ̀ láyé kó tó lọ́jọ́ wa tá a gbọ́dọ̀ mọ̀. lórí gbogbo sáńkójọ bí wa ní dúkìá ní bákẹ́ni láwọn sọ̀rọ̀ n'a ọ̀sọ́lá nínú hadithi abubakar al-aslami radiyallahu anhu. olánìbi jẹ́ kó yé wa ní ẹsẹ̀ ọmọ ònìyàn kò ni pé hayatu ìgbésí ayé rẹ̀ tó lò ìrìn ọ̀nà ọ̀sà káàtì fún ẹbí kọ̀ kẹtọ lò láyé ṣébi tọ́lọ́ bá ní àbíbí ìkọ́tọ́lọ́. wọ́sàbáàbù bákan náà wọ́n béèrè ìgbà ọ̀dọ́ torí pé ìgbà ọ̀dọ́ nínú àwọn ọjọ́ orí tó ṣe pàtàkì ni sábúrò bá pọ́nká láwùjọ àwọn tó ń gbé lárugẹ àwọn ọ̀dọ́ náà tí dáadáa bá ti dáwùjọ kan owó àwọn ọ̀dọ́ náà ni ó ti wá. wọ́n pe pé ìgbà ọ̀dọ́ rẹ wọ́n béèrè lọ́wọ́ ọmọ nìyẹn pé fíìmù àbúláàlú ni mo ló parí ẹ̀ laranti lára ń bí hadith sọnù hadithi ni pé wọ́n á máa lè bì wọ́n béèrè pa owó ọmọ nìyẹn nǹkan méjì wọ́n béèrè pa property tiwa ta ni o àyìnà ìkìtà sábà wò níbo ló ti rí gan ibi tẹ́lifíṣẹ̀ ti bọ́ jábọ́ nù. No ìwọ́n tó ń jẹ rìbá ìwọ́n tó ń tọ́tí ṣe gbájú ẹ̀ iṣẹ́ ẹlòmíì dá àdúgbò fi gbájú ẹ̀ wọ̀ ó wà lọ́dọ̀ oníṣẹ́ ọwọ́ ó wà lọ́dọ̀ oníṣẹ́ ìjọba ó wà lọ́dọ̀ oníṣòwò ibo ló ti rówó ẹ èyí kọ́ sàkáǹtì wa kù ni pé níbo ló lọ sí gan ẹlòmí méjèèjì ni ó fẹ́ ẹlòmí ibi tó rí tiẹ̀ ti lé dáa ṣùgbọ́n ibi tí ń náà sí yàn dáa àìpé ìdánwò tó lọ sọ nínú àyà yìí ó ti fẹ́ lẹ̀ nìyẹn. ìyẹn ti dúkìá tá ó béèrè o kí lọ fi ṣe níbo lọ ti rí ẹ̀wá nípa àwọn ọmọ wa ọlọ́wà sùpánù wa sàálà sọ fún wa nínú al nufaafu tahrim ọlọ́ni yá ayyuhallazina amanu ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ kú àrùn fúnṣà fún wà ní ìkùnmù náà rọ ẹ sọ́ra yín ọlọ́run ló ń sọ fún wa ó pé ká sọ́ra wa àtẹni látọ̀dọ̀ ọlọ́run wọ́n amúrú lu fídù lùdù àtẹ yí àtẹ dandan ni sọ́ra rẹ àkọ́kọ́ sọ́ra rẹ ìwọ́tọ́ lára fúnra rẹ. wa náà rọ̀ bákan náà kẹ́ wá sọ àwọn ẹbí yín sábà ní ẹbí ó bẹ̀ látòrí ìyàwó àtàwọn ọmọ ọlọ́ni sọ́ra rẹ sọ àwọn ọmọ rẹ níbi kíni náà rọ níbi ìyá ni o níbi ìyá iná wo wà da òkúta nínú náà bí ó tún mọ́ kó paná. ṣùgbọ́n náà tọ́ ń kọ́ lẹ́wọ̀n pé kò jọta yé o òkúta náà wọ́n fi kó ibi tí wọ́n ti gẹ́ ti pé responsibility tó wà wájú rẹ̀ kèé ṣe fún wọn nìkan ìwọ tó ọkà èmi ti ń kírun ó sọ fún ọmọ wọn àgọ́ ni ọtí ìbọn bí ya náà wo torí ara tẹ nìkan ló ń sọ ìgbà tó kọ́ra nípa ọ̀sán yẹn ó sọ àwọn tí ó wà lábẹ́ rẹ̀ pọ̀ ọmọ rẹ̀ náà wà bẹ̀ ìyàwó ọlọ́ni ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ àwọn ará alẹ́ yín níbi ìyá náà iná wo tó yẹ pé wà kúrúdù wà ní ìjà ọ èèyàn àti òkúta náà máa fi kú. anábìwá Muhammad sọlá àríwá sọlá nínú hadithi kan ó ní iná yín tẹ́ ń lò láyé yìí ìgégé kan ni nínú ìgégé sẹ́fìtì tó wà nínú náà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù ẹ̀wọ̀ ẹ̀yọ̀ kẹta ń bọ̀ bó ti gbóná jù yìí tí gbogbo wa ń sá fún sixty nine yókù wa ń kọ́ kàṣọra wa o inú tó lè fa sábàbí rẹ̀ fún yẹn òní kéèyàn máa mójútó ìtọ́mọ rẹ̀ ọlọ́ni àléhìí àmàlà ìkàtúndì láàbùn ṣìdá àwọn tí wọ́n fi sọ́nà yìí kò náà má wà bẹ̀tẹ́lẹ̀ bíi táyé o tọ́lú yóò máa dá para ẹ̀ náà bá kú mẹ́ẹ̀ àwọn jáde kúrú mẹ́ẹ̀. ọlọ́ni àwọn tí wọ́n ń sọ́nà màláíkà ṣìdáàd tán lágbára gíláàbù ṣìdáàd fẹ́gìsọ̀yà ni wọ́n wọ́n lágbára láyà àbúrúnà lọ́ha má àmọ̀rọ̀ hàn wọ̀yẹ́ kọ̀ àlùúnà má yùmọ̀rù tọ́lọ́ba ti pa wọ́n láti náà náà ń ṣe lọ́sí wọn o wọn ní akọ ọlọ́run kó wá tó di pé yóò lẹ́tọ̀ọ́ sí ìyá yìí kó tó èbójú tọrọ ara rẹ̀ láyé kó sọ́ra rẹ̀ kúrò mẹ́ arọ ọ̀nà tẹ́ yóò fi sọ́ra rẹ̀ rẹ̀ pé kó mójútọ́rọ̀ ara tiẹ̀ fún ara rẹ̀ bákan náà àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ ó dọwọ́ rẹ̀ torí wípé téèyàn bá bá àti tiẹ̀ lọ́jọ́ pé ní àlùkè àmọ́ tí ò bá tọ́ ọmọ ọmọ lè fà sẹ́yìn. anábìá Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith Abi Hurairah anábì náà sọ fún wa. ìpè ní kùlùkùn rọ́ọ̀ì gbogbo yín la dáná jẹ la nǹkan sí lábẹ́ tẹ̀ ń mójútó àlejò fi aṣàpèjúwe fílàní ti ń da tí ó máa mójútó wọn ni gbogbo wa náà dá dáná jẹ ọ̀kúnlùkùn mọ̀túlù àwọn ìyàtẹ̀ gbogbo tọ́lọ́ ni a máa dàjẹ́ ọ náà béèrè wa o àlejò wa kó àlè ìmọ̀ọ́mù tánàbí ń ta bàtí bí ó bẹ̀ látòrí pírẹ́sidẹ́ǹtì rọ́ọ̀ì adánájẹni gbogbo ẹ̀ tó wà lábẹ́ rẹ̀ náà béèrè pé sọ ọ̀sẹ̀ tọ́ wọn fún wọn. ìyẹn ní fọ́tò lójú ẹ̀rí bí oṣù mélòó àwọn èèyàn ń jà kìtàkìtà mi ní ìdébẹ̀ mi ní ìdébẹ̀. táyẹ̀ bá mọ ìwọ̀ tó wà ń bẹ̀ ni náà sàfẹ́yìn. anábìá muhammad sọlá yìí sọ fún kan náà sábà pé látẹ̀tà lè ní mọ̀mọ́ gbẹ̀jú pé wà fẹ́ dolórí mọ̀mọ́ nàgà síbẹ̀. àlẹ́mi ni ìnáka in òtí tàá tọ́ ọba bẹ tí wọ́n bá gbélé ẹ lọ́wọ́ àǹgáìrì mọ́ kálàtì tọ́ ọ béèrè òyìn tà alẹ́ yà ọlọ́run ẹ lọ́wọ́ lórí ẹ̀ gbẹ̀bẹ́ kó o lọ béèrè fún òkè sá ilẹ̀ ìhàwó dáadẹ́ni gbogbo ẹni bá ti ń jẹ́ aláṣẹ ibì kan wọ́n béèrè bó ló ti darí wọn ti. bọ́gàbọ́gà bá ti wá wà láàyè kọ̀ọ̀kan tó fi wá lórí ìmọ̀mú mọ́ṣáláṣí náà. wọ́n béèrè pé àwọn eré tá a kó sí ọ lábẹ́ bó lọ ti ń dà wọ́n. ẹ̀fọ́ àwọn èèyàn jà sí mọ́mú náà kàkà kí wọ́n jẹ ìmọ̀mú àyà tó kó tó wá gbà láfọ̀ra wa ayẹ́lẹ́mọ̀ tàkùtì ra wọn anabi wa sọ ar-rajulu ra'i fi ahli bayti ẹ wá rí gbogbo bàbá bàbá kọ̀ọ̀kan lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ọ̀kà èmi kúkú tó lórí fún èyí ṣe máa ń mu mọ́ṣáláṣí èmi ẹ ṣe adánájẹ anabi jẹ́ pé ẹ̀fẹ́ adánájẹ ni wọ́n náà nínú ilé rẹ̀ tọ́ba bímọ méjì ẹran mélòó ló ń dájẹ yẹ ẹran méjì mẹ́ta ńkọ́ mẹ́ta ti ń yí ọ̀sán pé ewu ọmọ o tínú ẹ ti gẹ́gẹ́ bí ayàtà kà fúnra kó ló ń pe ọmọ lẹ́tọ̀ọ́ tó ń fi ojú dùnú wò bẹ́ẹ̀ ni kọ́tún mọ́ fojú kejì ó pè é ẹ̀fọ́ àwọn mi ṣe kíni o ti lékún pẹ́sẹ̀ tí dáhùn ti tún lékún. ṣùgbọ́n ojú kan láti wò kódà lóbi tó lè rọ sí kó tún mọ́ ṣẹlọ́ọ̀ lórí ẹ̀. bánibí ni wàá sọ ti bàbá bàbá yìí ó tún gbé lórí àwọn obìnrin náà kó wàá lè má rí atú. eyi ìyá wa nǹkan àwọn bàbá bàbá rẹ ní àwọn bàbá rẹ ní ẹ̀yà tí wọ́n àlébìdé kó pé ẹ̀yin ìyá wa náà ẹ̀yin obìnrin wa rọ ẹ̀yà tó ń adarẹ́gẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan yìí ní òfin ìbẹ́ẹ̀tì sáwùjì ha ilé ọkọ yín pàápàá jùlọ níṣẹ́ ọkùnrin ni kò ń lọ kó jìnnà ẹlòmíràn ní làbújá tí a ní pẹ̀lú àwọn ọmọ nulẹ̀ ìyá ìyẹn ni irú àpò ní ọgbọ gbogbo gbogbo lé nígbà tí ọba rí báyìí tí ìyá náà rí báyìí bó làwọn ọmọ ṣe máa rí subhanallah àti fẹ̀tọ́ lẹ́nu ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n yẹn ìgbà tó ń wo olùdé sí i onílé ìtàlìyẹ sí i ó kọ́ lórí ó ní àlè bàbá ọmọ òrukàn ní àlẹ́ rí ìǹsáhà àbáwá omi nàìjíríà bẹ̀hámi nàìjíríà bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti kú tàbí pé lọ́mọ orúkọ wàkàlà fáàbù tẹ̀líìlà lọ́wọ́ àbílẹ̀ ní kíni lẹ́ni yẹpẹrẹ fà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti kú ní kódà kò rówó jẹun kí láwọn ọ̀pẹ láwùjọ ọmọ orúkọ ni àbọ̀ kọ́ ọmọ orúkọ ṣùgbọ́n ìjọba ìlọpọ̀ ọmọ orúkọ nítorí ọmọ orúkọ tó jù Ebe bá pè lọ́mọ òrukàn lẹ́yìn tó yẹ pé ní ó ní ìyá ìyá rẹ̀ ò tí ì kú tàkàmlà ìyá rẹ̀ bá gba ó bá tiẹ̀ lọ ẹ bá ń bá kó jẹ rẹ̀ nílùú máa rí lọ ní ìdájí ó kó tó dé ìyá tó wọlé bí ni ti rẹ̀ ní la. ìgbà tí àwa ní irú ní báyìí ní bàbá òmójútó nǹkan rẹ̀ àyẹ̀kọ́ níyàwó tí òmójúṣe nu àwa náà bí ti abágbádé Port Harcourt lẹ́nìí kátó tó dé láti tó pè wá ní Àbújá àbáyé náà wọlé ìjọba olótó yìí tó ti bí àárẹ̀ àti bàbá rẹ̀ ṣe kínní náà ti kú irú wọn wá pọ̀ láwùjọ wa bẹ́ẹ̀. anabi ń jẹ́ pé apẹ́ ní wà kúlùkùn mọ̀tún ló àkùrọ̀ ẹ̀yà ti gbogbo ètò wọn á pè ládàá rẹ̀ jẹ́ yìí a béèrè ẹ̀rẹ́ tó kó sábẹ́ yín o gbogbo ọmọ kọ̀ọ̀kan tó bí lọ́sà káǹtì fún lẹ́yìn tí wọ́n kọ́kọ́ ṣe jẹ tọ́wọ́ pààtì ọ̀kírun ọtí gbogbo ẹ̀ bó ti tọ́ bó ti yẹ ọwọ́ àwọn ọ̀dà nǹkan ọmọ rẹ kọ̀ọ̀kan bó lọ ṣe tọ́ wọn. ìdánwò tí ọlọ́run bá fún ọ tààlà tó pé ọmọ nu bákan náà làwọn dúkìá wa àá ṣàkáǹtì fún níbo la ti rí lẹ́yìn nígbà tá a rí tán kí la fi ṣe tọ́wọ́ fi ra gbogbo àdúgbò òru ni àbọ̀ fi tó ṣe tọ́wọ́ fowó ẹ̀dẹ́ bírú ni àbọ̀ fi tó ṣe tọ́wọ́ fi bẹ̀sẹ̀ jẹ́ ni àbọ̀ fi tó ṣe. nǹkan tó kéré àti tó tóbi nínú àwọn nǹkan tó lọ fún wa ní nǹkan gbádùn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní alẹ́ ẹjọ́ kan ẹni Umar ibn Khattab radiyallahu anhu ó jáde lé ó gbalẹ̀ Abubakar lọ ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ tímọ́tímọ́ lẹ́nu Abubakar ti lọ nílé ó fi ẹ̀kọ́ mọ́rù òní nǹkan tí tí ó jẹ lẹ́nu àwọn èèkàn ní táàrí irun wọn mọ́ ìmọ̀ sáfẹ́rẹ́ fáwọn náà ẹni wọn nígbà tó wọn kó dodo lọ gbé dání ọ̀dẹ́ lówó abọ́tù ọ̀kẹ́ tó wá lówó ńkọ́ nígbà tó lówó ti wá gbódodo dání nù umaru òní tí ó jẹ lọ́lé ọ̀rẹ́ rẹ̀ Abubakar Abubakar ti lọ nílé. abákìmọ̀ ti bá mi náà lọ bá mi kò sí kankan ní ilé o sọ̀rọ̀ àlọ́lá. tába àwọn ànẹ́bí ọlọ́run sọ̀rọ̀ táàmúre o ìjọ mi bẹ ní ní nkẹjẹ kò sí léwọ́ kó kúndé nígbà tá a rí nkẹjẹ náà ni kó nú pátápátá títí kílẹ̀ kó nú tó wà ní ìsìlámù òun á ní sòrò ara àdẹ́wò kẹ́lẹ́ fún un sọ́rọ́ lórí mọ̀ ẹ̀dẹ́wà wò pẹ̀lú ilé àní ní tájẹ̀ ń gbà mí. awakilá ti Umar wọn àní sẹ́jẹ̀ ẹgbàlẹ́ ànábì wa Muhammad sọlá àlẹ́ wa sọlá ẹgbàlẹ́ ànábì lọ. àlejò ọba ànábì tẹ́ fàájì ọba tó dọ́rọ̀ ah, ẹ̀ lẹ́pẹ́ ẹ̀tẹ̀ ní nǹkan lẹ́yà ah, kò sí nǹkan lé. ànábì wa Muhammad sayyidul awwalina wal akhirin kò sí nǹkan kan yóò jẹ́ tó báyìí. ìyàwó Aisha rọ̀bí ẹ̀ làwọn àyè ha tó jẹ́ ìyàwó ànẹ́bí ó ní ẹjọ́ mi mẹ́ta ní mẹ́rù náà fújọ́ mélòó fẹ́ẹ̀ ní dáná. ìyàwó mi ó ti wú kalẹ̀ tẹ ẹ wá nǹkan tẹ ọkọ rẹ ní ìdílé wọlé ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀dẹ ló ti bẹ́ẹ̀ náà lẹ́ńjẹ lẹ́mu tẹ́lẹ̀ agbọ́dọ̀ sàkíyèsí ara wa. àníbi wa ni káwọn ẹ̀ tiẹ̀ tẹ̀lé dọ́dọ̀ arákùnrin kan tó jára àgbẹ̀dínà sẹ́pẹ̀ ní àbótì hánì. mọ̀tẹ́dẹ́lé ẹ̀. mo ẹ̀gbà nẹ́bì lálejò Abubakar àti Umaru tẹ̀lé kò sí ọ̀nà tó tó mọ́. ọ̀gọ́dọ̀ wa ní pẹ́rẹ́dẹ́ ti wà dọ̀ rẹ̀ ẹ̀sìn kọ́ọ̀dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ ní òde bí ọmọ bínú ló ti tòtó. ṣùgbọ́n ẹni tọ́lọ gbogbo wa gbogbo àwọn pátá. lálejò inú dùn púpọ̀ ó lẹ́ lọ yóò sórí ilé lálẹ́ yìí. nígbà tí ó wọlé ló anabi jẹ abubakar àti ọmọọrọ àná jẹ wọn mú ọkàn wọn balẹ̀ àtibọ́lá kò ní pé ẹ̀kẹ́ wọn fi lè sẹ́fẹ̀ dání o àtúntì lọ pẹ́ náà ó ti ń di ẹran kan pẹpẹ sáàmù alábàáhùn kan máa ń ṣe àlejò nínú tẹ́tí fífẹ́ náà ni mọ̀nkánà yóò mẹ́nu mi láàyè wà níyàwó mi láàyè fani yóò kéré wọn lẹ́yìn pa ẹni tó bá gbọ́ náà gbọ́ àtọ́jọ́ ọ̀gbẹ̀yìn kó máa pálíjọ ẹ̀ lé. nígbà tó yàrá bá tó gbóúnjẹ dé pẹ̀lẹ́ rẹ̀ kà á rò pé ní.

ló ṣe fún wọn. àníbi wa ń sọ fún ẹ pé ẹ jáde ńlé yín lébi ẹwọn tẹ ẹ tẹ mú bí o ọlọ́run béèrè lọ́wọ́ yín o àníbi wa fi ràn wọlé ti àyà tó parí fúrátù sàkàtọ̀ tó mọ làtó àlónà yàwó mọ níbi àná nàáyìn gbogbo tó bá dọjọ́ ògbéde àlùfíà gbogbo dẹ̀ra tó lọ fún yín dúkìá ọlọ́run o ìwọ tó ń jẹ tó ń mu kí ló ń fi àlàáfíà tó ń jẹ kí ló ń fi ń ṣe tẹnu bá jẹ tó mú ibi tí ó lọ lu ara rẹ̀ sí ibi tọ́nà òfẹ́ ni ìtọ́nà ń fún náà nǹkan gbádùn tọ́nà ó béèrè ní dúkìá kò ló síbi tọ́nà ọba fẹ́ sọtánà bá ń ronú eléyìí gbogbo ohun tọ́nà ọba ṣe fún wa àní lò síbi tí kò dà torí a mọ̀ pé ìdánwò lọ́lọ́wọ́ àtúmọ̀ àtàlà lòdì sí fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀rí pọ̀ ní èrè eléyìí ṣé bá fẹ́ lọ ni pé àwọn ojúṣe wo tiẹ̀ ló wá wà lọ́rùn wa látara àwọn dúkìá tọmọtọ́lọ́ fún wa yìí láti rí ọ̀nà ọlọ́run láti pàdé níwájú ọlọ́run ọba. ìbéèrè yóò yẹ ká máa gbéra wa torí náà bá rí béèrè ìbíra wa tó súnmọ́ ní pé kéèyàn máa pàdé yìí ìdánwò ni tí ó bá tún wá bíra rẹ̀ ó kókó ṣiṣẹ́ tọ̀ nínú àwọn ojúṣe àkọ́kọ́ táwọn ẹni rẹ̀ bí ṣeré òun náà nípa àwọn ọmọ tí wọ́n bá bí áńbẹ́ náà káwọn ẹni dáadáa ṣe lára àwọn kọjọ́ ọmọ gidi tó gbogbo kìlàkìlà tiwa kìtàkìtà tá a ṣe káàkiri látọ̀rí pé bó o là á ṣe táwọn ọmọ yìí. ó tún ní ìdí kí ọlọ́run tó wá kò ń gẹ́ lórí ẹ̀. ìyẹn ló padà àwọn ẹni eré mọ́ ṣàdúrà ru ọmọ Ibrahim ó bẹ kọ́lọ́ fún un lọ́mọ ọmọ tí ó jẹ́ halim onísùúrù tí ó jẹ́ onímọ̀ ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọlọ́run ní afúnirò fàbàṣàrìmẹ́rù bí gòláàmì àlìm afúnirò kan ọmọ tí ó jẹ́ òní mímọ́. obi Ismail obi ishaq sanbee jẹ́ anabi ọlọ́run anabi wa Zakariya bẹ́ẹ̀ lòun náà ṣe. tó bẹ́ẹ̀ lọ ìdìnnà dà rọ́bà òun nìdá ànàkàfíyà ó bẹ lọ́wọ́ ọba níbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí náà jẹ́ pàdúà à ń jẹ tẹ̀mọ́lẹ̀ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ni ó ní wọ́n ń ṣe yìí ṣùgbọ́n ti wà láàrin àmùsùlùmí náà lé ní o ọba tó dáná látàlátù wọn ló wọn fẹ́ fẹ́ jẹ́lẹ̀ ọlọ́run ṣe báyìí fún un ọlọ́run ìdì náà dàrọ́ báwo ní dá àlẹ́kàfíyà anábìwọ̀ zakariya ó bẹ náà ọba ní jẹ́lẹ́jẹ́lẹ́ rọ́bì ìní wàhánà واستع على رأس شيبة ولم أقم بدعائك رب شكيا èmi mo ti dàgbà lágbà yìí ewu ti kórìí mi ara mi ti lẹ mo bẹ mo mọ pé bíbẹ tí ọ ara ni pé kọ́nà ń fóun lọ́mọ wà á wùlì mí ńlá dúkà wà níyà fún mi lọ́mọ. sẹ́pẹ̀ yẹ̀rí tún ní wọ̀yẹ́rì tún mi ní àlè yàgò tí ó lè jogún mi tí ó lè jogún ìdílé yàgò àtìmọ̀pá àwọn anábì ọlọ́run àìjogún tí wọ́n ní mọ̀ẹ́dí yá láwọn màtíríàlì fẹ́ kó jọ àwọn dúkìá tí wọ́n anábì jẹ́ pé ya pé kó gbọ́ àwọn anábì ọlọ́run àìjogún àwọn máa tàràkì náà ò sọ̀dà kọ̀ bá fi lẹ̀ sára ọmọ wọn kò lè jogún wọn. ogumu wani anabi zakariya nsɔkwaigwa mato ombi koje kojogu kojogu ali yaku idile yaku ogumu olowa adile wo ne ni ja nebi olo ne ni mefi torokwende yaku yaku lobi yusu otoro olu to fe ni dada yẹn lọ́nà tí wàá wọ ìyàwó ẹni rẹ nígbà tó lọ ń sọ̀rọ̀ wọn nínú sọ́ọ̀tù Furqan ọlọ́run náà tó lé tọ́lọ́ pé yaqulun náà máa ń sọ pé rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun àwọn ẹni rí sọ́mọ́ ń bẹ lọ́n pé ọlọ́run o dákun ta wá lọ́rẹ látara àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa tí àmọ́ ẹbí ta wá lọ́rẹ àmọ́ tó yẹ qurrata a'yun. ẹjọ ọmọ ẹtutù ojú ọmọ àrídùnnú ìṣesí àwọn ẹni rinu wọn jọ ọmọ àrídùnnú tí yóò lé bí yẹn gàn tí yóò jẹ kó fa dáadáa fún yẹn lọ́jọ́ gbé dàgbé ọlọ́wọ́ padà ẹni wájú ọjà ká àwọn eléyìí náà dúró déédéé olùsílọ́ọ̀rẹ́ bàbá alágbájá àtàwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n mi tí wọ́n ti ń tọrọ nàmbá wà pé gbogbo bíi déyà náà skul dé gbogbo new site ọmọ mi ni ọjọ́ kàwé jù ọmọ mi ọjọ́ ní ọjọ́ lówó ju wọn ń ta ọ nírántí yìí o àwọn jù tí ò kírun pẹ́pẹ́ lọ́rọ̀ táyé òní nọ́mbà wán ṣùgbọ́n lọ́rọ̀ tẹ̀sìn ẹ̀yìn ló wà nítawọn ènìyàn máa ń ṣe kọ́ ẹni tó bá fẹ́ bímọ tó fẹ́ kọ́mọ ń yàn tó náà fẹ́ rí tọ́ àdúrà gbọ́dọ̀ wá nu tí ó di mẹ́rù ọlọ́njẹ́ alówó ọlọ́njẹ́ akọ́lé káwọn ará mọ́tò wọn mọ́tò tó bá ti ń ṣe yín náà ó gbọ́dọ̀ wà pé ọlọ́run fún mi lówó tí ó jókòó fà fún mi fún mi lọ́pọ̀ tí màá fi ṣe tọ́lọ́run tọ́ba kọ́ ní mọ́tílé tọ́ra mọ́tò ní mọ́tò tọ́ba fi ṣe tọ́lọ́ ńkọ́ àwọn ẹni rẹ wọn abẹ lọ́hùn pé tọ́lọ́ bá fún wọn kó mọ yọ páyọ lọ́hùn bá bẹ́ẹ̀ kó mọ yọ sẹ́yìn àníbà Muhammad tó bá ń tàdó àwọn ọmọ àṣẹ tẹ̀sí pọ̀ anẹ́tìbó ló máa lè rọ̀dí àlọ́ lánàbí wá dọ̀ ẹni tó jẹ́ àǹtí màmá òun jọ̀kan òun á wà mẹ́ àníbà ni ẹtẹ́ nẹ́fílà náà yẹn ń jọ́nu. ó fi aná sí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ ìyá ìdúró lẹ́yìn. àwọn ibi wa bá wọn lálejò ní nígbà tí wọ́n ti ṣe gbogbo ohun tí wọ́n ti tán. ànábi ṣàdúrà fún wọn. àwọn bàbá àgbẹ̀ kùwé ìdìbò ọmọdé ọ̀dẹ́ kékeré yìí kọ́ ẹ̀mẹ́ lọ́mọ ẹ̀kẹ́ ni ẹ bá gbòó náà níbí ni ládùúgbà tí lànà mi ṣe. ẹ̀mí Allahumma ala mala ọlọ́run jẹ́ kí dúkìá rẹ̀ pọ̀ wàwálàdà kọ́mọ rẹ̀ pọ̀ ọmọ anẹ́sì pọ̀ kótó kú láyé ẹ̀mí anẹ́sì gùn ó wà lórí wáyà pé ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ gùn ẹ̀mí rẹ̀ gùn ọmọ àníbi wàá parẹ́ pé wàá báárì kìlá òfin wàá bá àlùbáríkà sí kókó nìkan ni wọ́n tọrọ o kọ́ bímọ kankan ka gbogbo ẹ lọ kán lówó lọ kán wàá kó lọ tọrọ kí nǹkan ẹ lálùbáríkà kó sáǹfààní ńkọ yìí tó lálùbáríkà lè yóò fi lójú rẹ ọlọ ìwọ́n ló fi páàsì ìdánwò rẹ lára wọn. alẹ́sìnkùnú malik tó a bá ka ìtàn rẹ̀ á sọ yẹ á fi fáàbù tó wà nù àwọn ọmọ rẹ̀ náà fẹ́ á kúránì gèrègèrè kọ́wá gbọ́yé tó bá ní akurani ní ayé ìjọ́un àfa àgbà ni máa ń jẹ́ o tó bá wò ní akurani lábẹ́ lẹ́yìn mọ̀túnmẹ́ bẹ́ẹ̀ tẹ̀síri ẹ̀ wà fún wọn. ẹ̀fín ní ìwà àdúrà lórí ọmọ a gbọ́dọ̀ mójú kéré rẹ o. bákan náà lànà bí àwọn Muhammad sọlá ó tọrọ fọmọ ń kó ẹ̀ta mọ̀ sí Abdullahi bin Abbas Abbas bàbá rẹ̀ pẹ̀lú bàbá anábìnrin ẹjọ́ bìyẹ́tẹ̀ pẹ́tà búrò ànábì tọrọ fún pé Allahumma faqihu fi dín tọrọ bá níbi òyò tẹ̀sílẹ̀ ní àdúrà ti ṣe fún wọn ọlọ́run sọ mọ èyí lálágbọ̀yé ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n fẹ́ kọ́ mọ tiẹ̀ gbọ́yé lẹ́sìn lọ́n tó sàkósákó káàkiri tọ́lẹ́ lómi gbà pé téèyàn bá dé sẹ́ẹ̀dì yìí máa ń pààyàn sẹ́yìn ni. tẹ́lẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ sàkẹ́lẹ́ ti tó kọ́kọ́ wò níta wọ́n ti wá ní irun ọmọ rẹ obìnrin bá fẹ́ lò jáàbù ó ní pé owó ọmọ ẹ̀mú ló kàn ìyá rẹ̀ àlọ́ àbá rẹ̀ ìjó kọ́kọ́ ọ̀rọ̀ ayé ìjó kọ́kọ́ wò gbọlọmọ yìí fẹ́ yà sí a lé kíní tá a lé lórí tá yé yẹn kọ́kọ́ wò. Abdullahi ní pé fi ọlọ́run bá ń fún ọmọ torí ibè wà. yẹ́bà níbi tètè ọ̀kẹ́ mọ̀ yóò ṣe wá òbí ìxẹ́yìrán gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá fẹ́ ṣe lólórí rẹ̀ yúfà kí o fi dì ọlọ́ọ̀dì ní alágbọ̀yé. lànàbí wa tọrọ fún Abdullahi nígbà tó wà ní kékeré wà á límú wíìlà ọlọ́run wa tún ti àdáyẹrí ìmọ̀ tẹ̀fsíìrì fún táwọn ẹni mú tàwíìlì ìmọ̀ àtẹ̀fsíìrì ọlọ́run ṣe àdáyẹrí mọ ìgbọ́yé tẹ̀fíìrì fún ìyẹn ló fà á bàbá ń sọ ní àwọn ògbóǹtarìgì tó ń mọ tẹ̀fíìrì nínú sọ̀hábà ní bá kọ́ mọ́mí Abdullahi bin Abbas tá ń pè ní tàrùjùmánì Qur'an àdúrà níbi ìṣẹ́ lórí ẹ̀ tó lára wọ̀ fáàtì fáwọn ọmọ wa lù fáàfin kẹ́tẹ́ járí níbi ìdánwò tá à ń ṣe lórí wọn ìfẹ́ sí àwọn ẹni rẹ̀ nìyí sábà ń tọrọ kọ́mọ wá yàn tẹ̀sí ní ká máa ta bàtí jù torí gbogbo ntọ́lọ́ bá fún yẹn tí ò bá tẹ̀ sí bẹ́ẹ̀ kìí sórí o. kẹfà tó lẹ́ẹ̀kẹ́ pé àwọn mọ̀nẹ́sìkì àbáwọn kẹfẹ́rí ọlọ́run ọmọ sẹ́ń bí owó sẹ́ń ní abẹ́ ibi jẹun ní yàrá. bákan náà ká nàìjíríà kejì ẹ̀ tọ́ba ti kẹ̀rẹ̀ àtìpàjù bẹ́ẹ̀ lọ pé à kí n járí látara ọmọ tọ́lọ́ fún mi kí n gbìyànjú tọ́ọ̀bá tọ́ọ̀bá sádùn àmọ́dé pépé lọ ń sẹ́mu òun náà máa ń rẹ̀ ọ́ pépé wọ́n náà lọ fún ara rẹ̀ síra rẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam yẹ bó ṣe rìn lẹ̀ alo lọ́jọ́ kan arákùnrin kan wà ní ọ̀sẹ́jọ́ lọ ẹ wá ṣe tó ó ni ó bí kí mọ́tò tẹ̀ náà takú bí tó fẹ́ ẹ̀rọ ló sọ̀rọ̀ fún sọ̀rọ̀ tí mọ́tò ti gbọ́ lu mọ́tò orí kú wọlé léyìí pálẹ́ni ṣe pé fún ni. àríwá wọn lọ sọ ní àná pé ta ló dé pẹ̀ fún ràǹkúmí ẹ̀ arákùnrin èmi ní ta èmi ní kọ́ọ̀lù alẹ́ mi ní ìlbìl àlẹ́ ó yà bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ ò gbọ́dọ̀ gbọ́mọ́ fálà tẹ̀sábùnà bìmọ̀lẹ̀ òun ni má gbéra nkú mi ilé pẹ̀tẹ̀lé wa kọ́ ẹ lè ba mọ̀ pé èsì lé ní kò lè burú. ìwọ náà lọ fẹ́ fọmọ ìwọ náà lọ wọn lé pé kò ní dáa fún ọmọ yìí ni olórí ibú lọ fẹ́ ṣe ni tó bá torí fún wọn pé ìwọ náà ọkùn bẹ́ẹ̀ o. àníbi wọn kọ pé lábẹ́dẹ̀ ó alá àǹfọ̀tìkùn ẹ má ṣe pèlè ra yín ọ̀nà olè yẹn lè wé sí pèlè ra rẹ̀ tó bá rí tí ó tẹ lọ́rùn ó lè máa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé bí èpè ni ó máa jẹ́ pé sáwà lè làmú láyé báyìí. ànábì ni ẹ má ṣe pé lera yé o wàlà tẹ́lẹ̀ rú ara àwòláàdì kan ẹ má ṣe pé láwọn ọmọ yín o pàápàá jùlọ ẹ̀yin obìnrin torí kẹ́ ẹ́ ṣe ìlànà àwọn mùsùlùmí tẹ́lẹ̀ ká máa ṣe pé ẹ má ṣe pé láwọn ọmọ yín o bákan náà wàlà tẹ́lẹ̀ rú ara àwòláàdì kan àwọn pọ́pátì tọ́lọ̀ ń fún yẹn ẹ má ṣe pé fún wọn o tẹ̀gbẹ́ nu dúkìá kẹtọ́ lọ fún ẹni yìí ló ṣe pẹ̀lú yìí àbẹ́ni máa gbé tẹ̀lé wa. wọ́n á ṣe pẹ̀lú ọmọ ẹjọ́ ń sún ẹjọ́ ń jí yóò máa ràn wọ́n náà tọ́ba lọ́mọ sọnù ní ẹni yóò sì máa sọ ẹlẹ́nu náà tọ́ba lọ́mọ lórí ibú ọ̀gbẹ́ gbé lórí ibú gbé tó ràn yóò ràn wọ́n náà kó tó ràn ráta. àdébìdí láti wà fi kú náà mí anábì kó máa jẹ pé àsìkò tí wọ́n ń ṣépè lé dúkìá rẹ̀ tó ń ṣépè lọ́mẹ kó máa jẹ́ àsìkò gbàdúrà ní fàyẹ̀sẹ̀ yìí bò làkùn yóò bá gbà yẹtọ bá gbàdúrà lásìkò tọmọ ẹ olóòjò dáa fún ẹbí ó ti gbà náà ń tọba ti pè ní lásìkò náà kàyà kéèsì má jẹ́ kí inú bí ẹ débẹ̀ torí pé tọba fún ara rẹ pa àgbà àwọn ọlọ́lé kéwàá àwọn ọlọ́lé ìwé kọ́ ẹ̀kọ́ fara rẹ pa túrú èpè ọ̀pá sì náà nù wọlé sí lọ́ọ́ fantí òṣèlè sí. alimọ́ ìfúnra Rajab al-Hanbali rahmatulah alayhi ìkànnì àwọn ẹni ìṣíwájú wa bàbá wọn kọ́mẹ́ntì lórí àdìsí ẹni wàhálà kúlùú ẹni tí àbẹ́bí sọ nínú àdìsí yẹdúlù àlà ànàdù àlàbàbàn pé inú bí mi wọ́n fi bọ́ èmi náà mọ̀ mọ́ pé tinubu bá bí ẹ lómi yóò wọ́n ọmọ rẹ̀ lépè bàbá yìí ní inú bí mi wọ́n fi bọ́ ẹni kò hàn náà pé àdúrà rẹ lè gbà ó ẹni èpè tẹni tí ohun ṣépè bá ń bí tẹ tó ń bí tó bá ṣépè kọ́ni yujab ọlọ́run lè gbà ó ìfẹ́ àtọ́dà fàṣà àtàlẹ́jára tó bá ṣe kò ń bí àsìkò tọ́lọ́ gbàdúrà. kàyàkí ìtìlẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin tá a fẹ́ sọ wọn. àdúrà ní nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ mójútó ọlọ́run ọmọ yìí jẹ́ èèyàn kan yẹjú kan lẹ́sìn kí n lè pàṣẹ lórí wọn tó bá fẹ́ tó nù ẹ kọ́ṣà ara rẹ pépé onínú kùkù tí ń bínú àníyàn pé abẹ́ òun gan ni ọ̀lẹ́jù lẹ́yìn kan ṣẹlẹ̀ ìlú mi sọ̀rọ̀ à ẹni tí ń bínú ẹ̀rí tí bínú ẹ̀jẹ̀ kó tọ́jú ìjà kó dáyàn mọ́lẹ̀ àwọn ìka ọ̀gá ti lágbára ànábi ni kèé lágbára. إنما الشديد من ملك نفسه عند الغلب tọ́lẹ̀ lẹ́ni abẹ́bílẹ̀ alágbára ẹni tó lè kọ̀ǹtúrò ara ẹ̀ nígbà tó rí tóbi nínú mọ́jẹ́ kí bínú gbé látara ọmọ ẹ kó yẹ pé ètò wàá mọ ẹsẹ̀ fún mọ́jẹ́ kí bínú gbé látara nǹkan tó ní pé pé wàá tẹ̀lé olóòtú pé fún tẹ̀tì ẹ̀ kí ni tẹ̀tì jakujaku yìí tẹ̀tì burúkú yìí gbé pé pé gbà ní tẹ̀tì òsàn náà. torí tí wọn bá fẹ́ burúkú yìí nǹkan burúkú náà wà á máa fi ṣe ọlọ́sì jẹ́ pé bó lọ tẹnu tẹ́tì ẹ̀ torí inú dúkìá rẹ̀ lòun náà wà. ilé jẹ́ nǹkan àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tòun sábà ṣe tọ́lọ́ láti síwájú wọ́n rò pé àtiwá ní rọmọtọ́ adúlọ́ náà ti lẹ́kọ̀ọ́ tó yìí ẹ̀kọ́ ẹ̀ ti ń bẹ fún wa ẹ̀kọ́ ayé náà ń bẹ fún wa kódà dúkìá tá a ti tọ́ lẹ́nu wa àti ìtọ́wọ́ bá ṣe ilẹ̀ ní ó bèé tó lè fi ó o àbí kábẹ́ náà kọ́ lọ́nà tó kò ń gẹ́ látara àwọn dúkìá wa àti àwọn owó awọn àwọn ọmọ tó kó sí wa lábẹ́. a gbọ́dọ̀ gbára léra wa a gbọ́dọ̀ gbára lọ́gbọ́n wa a gbọ́dọ̀ gbára wa a gbọ́dọ̀ gbára lé ta ni pé lópin ìgbà a ti o ọmọ tó atọ́ àlè tọ́ kọ́nà kó sanu alẹ́ ẹ̀sìn ètò gbọdọ̀ mọ́ wa lẹ́nu ni. ẹ wá àwọn ọmọ tí a sọ yìí lẹ́sà tó ń ṣàdúrà ọ̀nà tá a lè lò tá a fi kẹ́sẹ̀ járí tá a fi làwọn àjò ọlọ́run tá a fi páàkì látara àdẹ́wò tá a fẹ́ ṣe lára wọn ó yà lẹ́kẹ̀ẹ́ ká. àwọn ẹ̀ka kan wà àwọn ẹ̀ka àpẹẹrẹ làwọn kájẹ̀ tó rí mọ́táyé torí pé ìrònú lákọ̀ọ́rọ̀ fún mọ̀ fẹ́ fẹ́yàwó ìrònú lákọ̀ọ́rọ̀ fún mọ̀ fẹ́ lọ́kọ̀ téèyàn bá béèlè láàrin yìí tí ó tẹ̀lé bẹ́ẹ̀ ti ṣe tó ó lé pé ọmọ tó bí náà fífẹ́ yìí ó ràn wọ́n yẹn lè fi fi dá ti ṣe láti fẹ́ra wa. àlejò àwọn Muhammad sọlá àdéhùn sọlá ọ̀sẹ̀ ń dá lé fẹ́ kùránì náà yẹn nàbẹ́ ẹ̀kọ́ wa kùránì jẹ́ pé yẹ pé alìkàbí ìfárúkú nìkàbí kìí àwọn ọmọbìnrin jẹ́kẹ́jẹ́kẹ́ ẹ̀rọ ìgbọ̀nsẹ̀ lẹ́ni bí àná bàbá wọn kiri promo kò sí sẹ́ẹ̀tì lẹ́jọ́ nílé kábí tí ìdúró ẹni bẹ́ẹ̀ bá wá onígbó lọ tó náà ní fagbó dáadáa wọ́n máa jara wọn wọ́n máa jara wọn ẹ̀yẹ ìlú ọba wọn. bákan náà wà ní kábí tí ọmọ ẹ̀yìn olórí lọ́kùnrin nílé kábí tí àkọlọ bá ọmọ ẹ̀yìn olórí lóbìnrin náà ẹ̀yìn máa jara wọn ọ̀tọ́yè bá rú ìtọ́yè bíi ṣùgbọ́n ẹni tó jẹ́ tọ̀yè bá àwọn ọmọbìnrin dáadáa tẹ́dúró déédéé sẹ́kọ̀ọ́fin ọlọ́wọ́ bá mọ́ sẹ́múra bá ti yẹ kẹ́múra ọlọ́nà ayéwìn tó ń fi tiwọn náà ní káwọn ọkùnrin tó máa ṣe wọn lọ ṣùgbọ́n wọn obìnrin míì ni ò ní fẹ́ ru ẹni bẹ́ẹ̀ nǹkan mi ni ó wò abọ́mọ́tì ẹ̀fẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ló yarí rárá. ẹni bí ní múra ní ara wọn kò fún un fẹ́ bẹ́ẹ̀ abọ́kùnrin náà ló múra ẹni bẹ́ẹ̀ dé bàbá tẹ náà yarí rárá ọ̀gbọ̀dọ̀ fẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹni tó bá jọ mọ́ra wọn là Muhammad sọlá ayé wa sọlá tó ń ka lè a máa ń fi nǹkan mẹ́rin kan a máa ń torí ẹ̀fẹ́ yàwó ní jàmáà lè awẹ wa wa anabi ni inna Allaha jamaa inna Allaha jamil yuhibbu li jamal ọba tó rẹwà lọ́lọ́run ó nífẹ̀ẹ́ gbogbo tó bá wa ètò tá a bá fẹ́ fẹ́yàwó káwò káàdì wo obìnrin èèwọ̀ ni mo látara dọ̀rúra pa ẹ̀sìn gbígbà láyè dédé ń bá ń tí yóò jẹ́ àyẹ̀kẹ́ àdọ̀rúra tó tòbí ìfẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ nítorí ẹ̀wọ̀ tẹ́lẹ̀ ńgbà títọ̀ kò dé má dédé ẹni káwó pẹ̀pẹ́ wò yín náà àdọ̀rúra tó tó kọ́ dérú nǹkan dàdìhà onídèédé bá tara wo afọ nǹkan dàdìhà ẹni kó dà kẹ́yìn máa bójú àáwò ìsìlámù fẹ́ wà. bákan náà nínú tí alẹ́ mi tó sọ wà lè má àmọ́ wo dúkìá ń gbà mí àwò ìtọ́lówó ṣùgbọ́n àwọn àbájẹ pé pé dúkìá tán náà wò pẹ̀lú kọ́ ọmọ gbowó lọ́wọ́ ẹ̀ o torí pé wọ́n náà sì ni èmi tó rán lé tó bá yá yóò gbà nǹkan rẹ̀ padà bí tó bá pọ̀ ẹ̀ lọ. bákan náà wàlẹ̀ ábàbíhà àwọn wo ìran rẹ̀ pàtó lẹ́ni tí wọ́n bó lẹ́bi jẹ́ àìlé jẹ̀yà síbẹ̀ ànábi wa parí ẹ̀ pé wàlídì ni ha awọ ẹ̀sìn mẹ́rin ló ànábi sọ yìí mẹ́rin ànábi rẹ̀ wá padà síbi yìí tó ńlá sí i pé fáàlù fáàlù bìdáàfì dín wá gbìyànjú bọ́ọ̀lù ìṣẹ̀ta yìí tí mo sọ gbẹ̀yìn yìí náà ni obìnrin tó lẹ́sìn tẹ́rí bá ti yàda kà kọ́ mọ́ bà wá kókó ìwọ́n gbọ́ àdúgbò yẹ ká tọ́ mọ́ ṣùgbọ́n ẹni tó ọbẹ̀ ò lẹ́sìn o sì ní wà pẹ̀lú àwọn ọmọ inú lẹ́yìn àgbẹ̀yẹ tá a ríru rẹ̀ láwùjọ gàdìrẹ́ ìtumọ̀ sáré mi sọ pé a lè gbójú kó bí ẹwà tí ò bá tó bá ti fẹ́ ká kí ni mo fẹ́ kó pupa báyìí kò wá tó bẹ́ẹ̀ àgbẹ̀gbọ́n lẹ́sìn ọ̀lẹ́ gbójú kó mi yìí o mo ní yá kó ti wá rẹwà yìí náà ṣùgbọ́n irun rẹ̀ náà ló wá kú díẹ̀ mọ́ra àríwọ̀rú yìí wo torí pé mo ló ti láàyè ibi ẹ̀sìn ìtòtí ẹ̀kẹ́rẹ́ kò jẹ́ alówó ẹgbẹ́ òdo fẹ́ mọ ọbọ ẹtẹ́lẹ̀ tó bá ti lẹ́sìn. àti èsì lánàá wípé wá sí rèé kó máa yẹ pé ìdánwò ọmọ tá a fẹ́ jọ ṣe ẹni tá a fẹ́ jọ ṣe kò ṣe kí ni lẹ́bùn rẹ̀ kéré tiwa bẹ́ẹ̀ náà lóbìnrin náà wọ́n ká àbọ̀dá kí láwùjọ àwọn alágbára náà ń gbowó orí tàbí ìwọ́n ti ń kírun déédéé tóbi jẹ́ wà lágbára púpọ̀ torí kọ́kùnrin lálátẹ̀ gbọ́dọ̀ fẹ́ kó wọn lọ́wọ́ àti ó yá jòkó mẹ́wàá ìgbọ́dọ̀ lọ ìwà àtọmọ rẹ ẹ bá jòkó làgbọ́dọ̀ wọ ẹni tó lẹ́sìn àwa ń wa sáńgbà mi wàhálà wa lè lọ tó níbi bá ti lọ tọrọ wọn làbẹ́ bíbí pàkéèdè ẹni òbí náà fẹ́yìlá àtàkùn máa tẹ ọ̀dọ́ọ̀nà àǹdíìní hi wà kólókè gbogbo ẹ̀yin òbí kọ̀ọ̀kan ẹni tẹ́ bá rí fẹ́ léyìn lẹ́sìn oníwà tó bá wá bá yín kó ń fẹ́ fọmọ yín fàzáwìjú hù ẹ fọmọ fún o èmi kọ́ mo sọ̀rọ̀ ànẹ́bí tèmi àti ẹ̀ńtẹ̀ ló sọ o àtìká ìdílé léyìí o ẹ kọ́ ọmọ fún ẹlẹ́wẹ́ rọ pé ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o kílẹ̀ wá tẹ wá tó yóò kọ́ wò yín délé báyìí tẹ̀ ẹ̀ tí ì ṣe tán tẹ̀lé àbí kó wẹ́n kùlé àbí fi fẹ́ gbé mọ́tò sí kò fẹ́ fún yín nu ẹ̀sìn tánẹ́bí ní àwògẹ́lẹ́ lómi owó yóò kọ́ ọmọ ju sí yín tẹ̀ ẹ̀ tí mọ̀ ibi tẹ́ ń bọ̀ anabi ní tẹ́yẹ̀ bá ti bẹ́ẹ̀ sakun fitina tún fìlà áwùjọ wa famadun àríf fitina ó kún lẹ́wọ̀ ìbàjẹ́ ó pọ̀ láwùjọ o irú ìbàjẹ́ wo wá ní anabi dákẹ́ lórí ẹ̀ ìdákẹ́ lórí ẹ̀ o ti túmọ̀ rẹ̀ ni pé oríṣiríṣi ìbàjẹ́ àwọn anídàbà rí nígbà táwọn èèyàn ò fẹ̀sìn fẹ́ra wọn mọ́ ẹ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ yóò bá ó yẹ pé gbóòórùn àti tẹ́lẹ̀ máa ń dọ́ ó mú máa ń lò lásìkò dé ni àyè wọn kó mọ̀ dẹ́ pé gbóòórùn bì kan ẹ̀rí pé èèyàn wáyé máa ń fi o gbogbo bí ló ń segin ni ló ti ń rún o gbogbo bí sáwọn àlùjẹ̀nu náà mú ni ẹ dá mi lóhùn àwọn èèyàn ségi ló bí wọn èèyàn náà ló bí wọn o. mo rí kọjá lẹ́gbẹ̀ẹ́ kan lánàá mo kọ́ àwọn mùsùlùmí náà jẹ́ ń pa àdúgbò síra wọn ìkẹ́ mọ́kú lábọ̀ gbélé kejì lọ́wọ́ nínú Ramadan àti àwọn àbàjẹ́ mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olè jíjà pọ̀ ìdílé ṣe pọ̀ ọtí mímu pọ̀ irọ́ pọ̀ látara pé ní àdúró bí ẹ̀sìn ní ká dúró ìyẹn ló bá tó kẹ́ ń tó lábẹ́ pàṣẹ. ilẹ̀ tí ó ti gbọ́dọ̀ rẹ̀ rẹ̀ ẹni tẹ́ ẹ jọ bímọ tẹ́ ẹ jọ tọ́ ẹ gbọ́dọ̀ má dára yín o tí ọmọ bá bẹ́ yẹ àwọn òbí ò gbà fún wọn fẹ́ra ọmọ tó mú àyè ọmọ tí ò kírun ni ọmọ tí ò dúró dédé ni ṣùgbọ́n látara ọ̀rọ̀ ayé kí èsì ẹni sáà ni mo lera wa bí adìẹ káàkiri lágbájá ń kọ́ à ó ti lóyún ń fún lóyún ni ẹ̀rì pẹ́kẹ́lí mọ̀ ní òbá mu ní bóun ẹ̀ ṣe fún àfàkẹ́lí òun ẹ̀ ti gbà á tó bá ti mú ẹ̀ tí ò dá gbà ní ìpìlẹ̀ yìí agbọ́dọ̀ yìí kí gbogbo ẹ̀ dà ìyẹn ló fi dáa fún àwọn bímọ bímọ lónìí ara wọn wá ní o táyì bá gbà bá padà sí níbẹ̀. bó lọ́wọ́ wọ́n ṣe lọ́kọ bó ni ó ṣe níyàwó kan wá o kùránì wá ń ké oyè àyà àmọ́ mi kú wa sọ́ọ́lì ìnà mi ní ìbáàdì fún wa ìmáàdì fún. àwọn táyì níyàwó lóyún ẹ pé ìyàwó fún wọn o tí wọ́n pé wọ́n ló bá mójútó. èyí máa ń pè yẹn jókòó wọ́n pè yẹn jagunjagun wá o wọ́n ti rẹ́dì máa bọ̀ ń gbà fọwọ́ sí i àná ràn wọn lọ lórí táwọn náà fẹ́ kójọ lọ́rọ̀ ọlọ́mọdé ẹ̀rọ sábà bímọ kalẹ̀ gẹ́gẹ́ bí àsìkò tí ò ní gbà wá kí n gé pépèpé àwọn bóun láti sọ ọmọ tí mo lówó ẹ̀rí lẹ́kẹ̀ẹ́ka sáàdì gbọdọ̀ mójútó sábà ní ká tọ́mọ gbólóhùn odindinu ṣùgbọ́n sábà kọ sí wẹ́wẹ́ ẹ̀kẹ́ẹ̀ka tá a tọ́mọ sí sáàfi ní papá kan lẹ̀ torí ẹni wọn gbà bóun láti wá tọ́mọ ẹ̀rọ tí mo dín iná lórí wọn ó jẹ́ pé tá a bá gbé sí agbọ́nrin ẹ̀sìn ẹ̀gbẹ́ tó ra mú yẹn kékeré ló ra mú bí ká ní nínú hundred ó mú five ní márùn bá jọ lójú ninety five yòókù ńkọ́ tabarika tó ma àásọ lọ́nẹ́ẹ̀sìn tabarika tó lọ́nẹ́ẹ̀sìn àbá tó pé lẹ́kẹ̀ẹ́ka ẹ̀sìn lápẹ́ẹ̀tì wo bìnẹ́yẹ́sìn àkọ́díyà ní agbẹ́rin àkọ́díyà tó ìmọ̀-ẹ̀níyà bó o láti gbin ìgbàgbọ́ fọ́nà ọmọ tàbí ìgbàgbọ́ lórí tọ́lọ̀ ní ká nígbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀kan tótó àdìsọ́kàn rẹ̀ bóun ni ó ti da eléyìí ṣe pàtàkì torí pé tádìsọ́kàn bá ti wọ́ àti rú láyìn ó le o àfọ ìgbàgbọ́ rẹ̀ mọ́ ìgbàgbọ́ sí ni a máa ń lọ ń kọ́ ni ẹgbẹ́ tó yà lẹ́nu tẹ́ bá lẹ́nu tó gbọ́dọ̀ lónígbàgbọ́ ìdọ̀rọ̀ àbá ẹ̀ẹ́sọ nígbàgbọ́ ìyá ẹ̀ẹ́sọ nígbàgbọ́ adúrú mi torí pé ọ̀tọ̀ ọlọ́gbàgbọ́ náà ọgbà pé ẹnìkan lè fi odò ọwọ àpẹẹsì kẹfẹ kí ni àwọn nípa kádàrà alágbádáda ibo ni bàbá wa kù sí mọ́. ibo ìjòkó gbàgbọ́ àmọ́ lọ ń kọ́ ni o àwọn ẹni ìṣíwájú àwọn sọ̀rọ̀ náà lọ kọ́ gbàgbọ́ kankan tó lọ kọ́ àlùkùránì yẹ láti lọ gbogbo wa táwa kálẹ̀ kèé ṣe náà ẹnìkan làá máa ń lọ wá àti o ibi tó ti mọ sọ̀rọ̀ gbàgbọ́ fún wa ibẹ̀ ló ti mọ sí àdúgbò lóun tá à ń sọ débi náà bá lẹ́nu àbá mi àdúgbò bá mú lẹ́sìn

kó yẹ pé ìtọ́lọ́ sọ pé ẹ sọ́ra yín ara wa là kọ́kọ́ rí fọ́ ẹni pé ẹtì bẹ́ẹ̀ lórí tara rẹ̀ nìyẹn bóòlù ti wá fẹ́ rọmọ rẹ̀ sọ. káwọn òbí sẹ́ẹ̀dì bá wa sọ̀rọ̀ gbàgbọ́ lọ́dọ̀ àwọn àfáà gidi yẹn là ń pè ní ilmu tawhid ìmọ̀ àdìsọ́kàn àbí àkídà àdìsọ́kàn tó yẹ kórókó ìgbàgbọ́ rẹ̀ kọ́ nítọ́lọ́ ìgbàgbọ́ rẹ̀ kọ́ nítọ́jọ́ gbẹ̀ndẹ̀ àdìkìyàmọ̀ ìgbàgbọ́ rẹ̀ kọ́ ní ti kádàrá ìgbàgbọ́ rẹ̀ kọ́ ní fáwọn ànẹ́bí ọlọ́ọ̀ àwọn tíra ọlọ́run àwọn màláíkà àti gbogbo ntọ́lọ̀ ní anígbàgbọ́ sí tọ́ba mele lọ́wọ́ àti eré ọmọ rẹ ọjọ́ kó mọ̀ pẹ́ bọ́ ọjà o ṣùgbọ́n ọtí wọn náà ń tẹ̀mọ́ ńkọ́ òkà ń tani ànàbà ọ̀n ra fáwọn ọmọ ọ̀n pẹ́ bọ́ nìyí náà àbí àwọn abẹ́rẹ́ oríṣiríṣi tó ń gbé wọlé ọmọ ẹ̀ pé ẹni tí ó sọ ọmọ náà òun náà ò tí ì kákìí sáàrin yìí àtọmọ ní bó o ní ó ti mọ lọ́hùn lẹ́yìn ọ̀kẹ́ tuntun bó ni o ti ní ìṣẹ́bọ. tọ́ba béèrè lọ́pọ̀lọpọ̀ àti kí ni ń jẹ́bọ gẹ̀ ẹ́nìfà yóò mọ ẹgbẹ́ gbàdì. ìyẹn lẹ́nu pẹ̀lú orí ìsákèésí pé ẹsẹ̀ lọ́nà iṣẹ́ ń ṣe yìí ti ń lẹ́bọ lọ tí wọ́n á tẹ̀lé mú ni àti mo gbé nǹkan sórí ta. ẹ gbọ́dọ̀ kéèyàn gbé nǹkan sórí ta lọ wò gbogbo tó bá jẹ́ ká fọ́ lọ́ọ̀ tó wọn náà gbọ́dọ̀ gbélé yé ẹbọ ni gbogbo tí wọn ń jẹbọ gbọ́dọ̀ sá fún pátápátá torí pé nínú tọlọ ń jù ni Ọlọ́run òfin bẹ́ẹ̀ nìkan kan ṣeré o Ọlọ́run sọ fún anigba Muhammad sọlá àríwá sọlá sọlá in àṣírọ kìtà sílẹ̀ Muhammad bá làyà àgbàtọ nà gbogbo ń tọgbà ní anigba wọn ti wà lọ. pé bọ́ bá tẹ́bọ̀ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́. lukumanu la mi afọ lukumanu la hakim lukumanu ọ̀jọ̀gbọ́n ẹni rẹ̀ tọ́lọ́tọ́lọ́ rẹ̀ fún anu alukur'an níta ń sọ yìí lòun ṣe fáwọn ọmọ ẹ̀ ló ṣàlàyé ẹ̀sìn fún wọn pé bó làdìgbọ́ kan wọn ò ti dáa. ọlọ́ni wàá ibi kọ́ la lukumanu lébùnì ẹ̀rẹ́ ti gbà tí lukumanu ń sọ fáwọn ọmọ ẹ̀ pé yá àbùdá yìí ìrẹ́ ọmọ mi láàbùsùn ìkìmẹ̀lá mọ̀tẹ́bọ̀tọ́ náà o má ṣẹbọ sọ́lọ́ má pe nǹkan mi ní dẹ́yìn ọlọ́ má fi nǹkan mi ìbúra tọ́wá gbọ́ tọmọ rẹ ní ògùn gbọ́ yàtọ̀ yìí padà káìpọ̀ tó tẹ́lẹ̀ kò gbọ́ o tó jẹ gbalé lórí o àbí àbí ilẹ̀ tí wọ́n sùn lé ọ̀gbọ́n bàbá náà wí ilẹ̀ tó wọ́n sùn lé àwọn tó ń tó tọ̀ ṣùgbọ́n sọ́ni àwọn ọmọ ìfilẹ̀ búra tó gbé búra yẹn tọ́ ní ẹ̀tọ́ ọlọ́run ní tọ́ọ̀bá ti lè tọ́lọ́run búra yọ agbẹ́bẹ̀ dákẹ́ bá lè fi lè sọ̀rọ̀ gbogbo kẹlẹ ọgbọ́dọ̀ máa kíyèsí lára tara rẹ bẹ́ẹ̀ dẹ̀ kó dorí ọmọ rẹ náà àìpé nǹkan mi nílẹ̀ yẹn ọlọ́run èyí tó láyé kò gbọ́dọ̀ délé rẹ mùsùlùmí o kò kó ọ̀run mi ẹ má sùn lọ́run kò gbọ́dọ̀ fi ń tó débẹ̀ o. bákan náà ká lọ ní òsàn àníwá Muhammad rasulillah àníbi pé Abdullahi bin Abbas ó gbé sẹ́yìn nǹkan ẹ̀gùn abdullahi bin abbas ta sọ fún alẹ́ kẹ́nẹ́ ni animi ń sọ fún lọ́mọ kékeré pé ìrẹ́ ọmọ mi yàgò náà ìrẹ́ ọmọ mi yàgò láàmù inni ànímù kàkẹ́lì máa mo fẹ́ fi hàn gbólóhùn kan mo fẹ́ fi kọ́ ẹ mo fẹ́ kọ́ ẹ gbóná gbólóhùn kan kí ni gbólóhùn náà ìfàdìlá yàtọ̀ sọ ìwọ ọlọ́ sọ ẹ̀sìn ọlọ́ọ̀. sọ ìjọ ìmọ́lọ́lẹ́yọkan tọ́wọ́ ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ tọ́wọ́ náà. èyí bàbá wa tẹ̀gídì oṣù yá tọ́ba ti mójútó tọ́lọ́ tọ́ kò fi ọlọ́wọ́ bá mọ́ ọlọ́wọ́ tó ẹ̀. wọ́n yìí lọ́sà alisa pàṣẹ alẹ́ lọ́ tọ́ba bẹ́ẹ̀ béèrè nǹkan ọwọ́ lọ́la ti ń béèrè o ọwọ́ lọ́la ti ń béèrè o ntọ́kọ̀ ọmọ rẹ̀ rẹ̀ o. wọ́n yìí lọ́sà ansa pàṣẹ ìnibí lọ́à. tọ́ba ń wárọ̀ lọ́wọ́ ọwọ́ ọlọ́run ti ń wá o. àníbi wa fún sàn wá àti kankan wà lọ mọ̀ pé táwọn èèyàn bá kó jọ àlá ányá ń bà ó kàbí sẹ́yìn. dáadáa kan la fẹ́ ṣe fún ẹ. lámúyá ń bà ó kàbí sẹ́yìn ọ̀la náà lè fún ẹ ní àbí bá ti kọ̀ mọ́. kí ìgbàgbọ́ lórí kí ni. ìgbàgbọ́ tó mú alẹ̀ tó yè koro. nǹkan tó lè bọ̀ ẹ́ lọ́wọ́ àfi tọ́nà bá kọ̀ pẹ́ kí ni yìí ọ̀rọ̀ kádàrá mi. akọ ọmọ kádàrá láti kékeré ìrì ọmọ mi tọ́nà bá ti mọ náà ni o. ẹnì kan mọ̀ ò ní dàgbà kó mọ náà mọ́jú tó nǹkan tẹlomi yóò ṣe tó tọ́ tọ́nà bá ti fún un náà. ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àìṣe léyìí kódà àtùbà kádàrá jẹ ìgbàgbọ́ tó mọ ní kádàrá jẹ ìyá tó gbàjẹ́ bí kọ́mọ sọ fọ́mọ rẹ pé àìlówó yín orogún yẹn orogún ya rẹ kẹ́ni ṣégin ni ní í ṣe ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tá a máa ń ṣe bẹ́ẹ̀ ni ọmọ kékeré àápè àákọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbólóhùn lá ilá àìlọ́wà ọ̀sọ̀ pé kò tẹ́lẹ̀ mi tá a máa ń ṣe wà fọlọ́ ọlọ́ọ̀ nìkan là máa ń ṣe ìsìlá wáyé wá sí tọ́lú gbogbo nǹkan ò lè jẹ́ láǹfààní tọ́lú ò bá fáǹfààní ẹ̀ síbẹ̀. tọ́lọ́ bá ti kọ́ mọ́ eré ni ó mọ ẹnìkan ò parí ẹnìkan dá o àkànná rí rẹ̀ kò sẹ́ni tó lè mú gbogbo yìí fi mọ ọmọ kékeré láti ilẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbàǹgbàrà wa sọ òbí mélòó lòun náà nírú gbàgbọ́ yìí ẹ̀rí pé nítorí wọn láwùjọ wa pọ̀ jù ìtọ́lọ́ o kó gbà mí gbọ́ wa àkọ́rọ̀ ẹnu wa àkọ́ náà lọ fi ń gbé nǹkan kí nǹkan wálé fún ọ̀sẹ̀ yìí mo fi mo ní kọ́ máa fi wẹ̀ ẹ lọ́ mọ̀ ọ̀mọ̀wé òkà yìí mo bẹ́ẹ̀ mú wá ìyọnu ayé ni ọmọ mi tó dojúrú pé kí ni yóò dáa dé ara ni. kọsẹ́ tó dúró lápò ṣùgbọ́n lórí ntẹ́sì ni a ti láti. oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀bọ báyìí a gbọ́dọ̀ jìnà sí a gbọ́dọ̀ fi o. ìtọ́lọ́kọ̀ béèrè ni pé bóòlù ọmọ ti gbà mí gbọ́ sí. lẹ́yìn náà ká wá. pàápàá jùlọ àwọn obìnrin ó bá ni ká sọ wa bọ̀ gbọ́dọ̀ sí ń bẹ̀. làwọn fi ń pàpọ oríṣiríṣi nǹkan wọlé fáwọn ọmọ àwèrè àwọn ògúnjì wọn kí làwọn ògúnjì yẹn ti máa ṣe táyà kùránì ni ó máa kà kí ni ó máa ṣe ọkọ ẹwà ni wọn fi ń ṣeré ni wọn kọ yẹn lọ́gbọ́n báyìí fẹ bọ ṣeré o báyìí fẹ bọ ṣeré Ọlọ́run fẹ bọ bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ ṣeré táwa ní ẹ abẹ nìkan wọn lágbèrò kún ìwọ lọ kọkọ ń fa ọ̀nà pamọ́ fọmọ rẹ o gbogbo ẹni tó bá nílé ilé lọ dànù ọmọ wọn lọ dàgbà lórí eléyìí o àmẹyìn nǹkan ní tí òbí ara rẹ sọ fọmọ nǹkan báyìí ló ti kọ́ ẹni tó lóyún tí òfin ló tí òrò mọ bí ìgbà tó gbé bọ wá kíní kí náà ní ṣe àǹfààní wájú tó bá ń fọmọ rẹ báyìí kàyà àti wa bákan kákíyèsí ibi tá a ti máa lọ láńwájò àìmọ́jọ ọlọ́wọ́ kájò àtọ́nàmọ́ àkájò ọlọ́wọ́ kájò ṣùgbọ́n irú àjọ wo ni wọ́n ṣe làwọn béèrè àríwí sọ fún àwọn sọ̀hábà nígbà tó dé anamọ́dé rúkì àkẹ́tù tó dé àrí ni rìkọ́ọ̀pù wọn jẹ́ ti ṣe rúkì ìwòwò làbá àtàbí mọ́ ìlànà ìyàpọ̀ ìṣèlú nítorí wàá ṣùgbọ́n kí ni ìtẹ̀sánú ẹ̀ lẹ́yìn náà jẹ́ mọ̀dọ̀ ẹni tó bá máa lọ gbogbo ẹni tó bá dáwọ́ ìmọ̀ ẹ̀sìn ìbojú kọ́lá àfa o àfa akéde láwùjọ o ẹgbọ́rọ̀ yìí dáadáa àkántàǹtì àtàfàtà ló pọ̀jù láwùjọ àkántàǹtì pọ̀jù àfa lọ. mo gàdá ẹ̀ sàn kọ́ ẹ sọ̀rọ̀ fọkànáìsà àti àbáta ló pọ̀ jù káfíńtà ńkọ́ gbogbo wọn pọ̀ jù àbá bóyá tẹ́ fi ń dákẹ́ ní àwọn àbá pọ́n sí ti àbá kéré o àbá gidi ó kéré o ìyẹn wọn kò lè wẹ tó bá dáwọ ilé ìbòjú náà ń pè láàfà òun náà ló máa fọ ẹni gbẹrẹ tọ́sí ló máa fọ ọlọ́gẹ̀dẹ̀ tọ́fà olófẹ́ ló fa àlùjọ́nú ànábi ọlọ́run olófẹ́ yìí nítorí ànábi ọlọ́run torí ẹ̀ wáyé tó wá gbógun tì í làwọn ti mọ ẹgbẹ́ lẹ́yìn lọ́wọ́ ṣé afá nìyí tọ́lá lómi òfin tẹ́ sọ yà afá ẹgbẹ́ iná ló fún àwọn àwọn tóbi láì nínú ẹgbẹ́ tó wà wò ẹni tí ń fún ọ ní tọ́mọ tọ́mọ tọ́lá tọ́lá pọ̀pọ̀ sí ìyẹn wọ́n ṣe ní gidi tó ń torí ọmọ ẹlẹ́nu mi fi dọ́dọ̀ wọn kájú ìnà sílùú kaba bákan náà ìjọsìn tá wáyé wá ṣe ká ọmọ o ká tọ́ ọmọ lórí ìjọsìn ó bẹ̀ látòrí irun agbọ́dọ̀ máa kírun ọlọ́pàá níbi láti tó wá múlò áhàdáka lè sọ̀lá fáwọn fámìlì ẹ̀ lábẹ́ mo sọ fún alẹ́ kẹfẹ́ ọjọ́ fámìlì ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó àtàwọn ọmọ ìwọ tó ń kí bàbá mi ò já mọ́sálásí ṣùgbọ́n ọmọ rẹ̀ ò kí iná ló bá débi pọ́ ọmọ wọn ń jọ̀sán ní ọ̀sán àwẹ̀ àwa nígbà náà ń lo ìgbà kẹ́kọ́ náà ń lo ìwọ lọ jí ìyá rẹ̀ wájú ọlọ́ ara àdánwò tọ́lọ́ sọ ìwọ tó ti lọ́ọ́ bímọ ọ gbọ́dọ̀ gẹ́sẹ̀ ẹ̀dì kọ́ ọ́ wàá kọ́ ọmọ ọwọ́ bí wọn dálẹ̀ wá nígbà tó ti fún olówó sùn ìyẹn ò lọ́mọ o wàá sùn wàá kú ó le bóòlù àwọn ẹran rẹ ò ṣe ní sámọ ẹ lọ́wọ́ ni tọmọ yìí bá ti kọ́ ọmọ ọdún méje ó gbọ́dọ̀ máa kírun wà bèrè bóun ubi wà ó bẹ àṣírí tó bá kọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ máa ṣe wọn lẹ́gbàá tán bá ilé ìlọ́nà n'obe lọ́wọ́ alọ́jọ́ gbẹdà àti àwọn. àná àwọn ẹgbàá mi lè àwọn ẹgbàá tọmọ oúnjẹ nígbà tí ò bá ti lè ṣe owó ọ̀sìn fẹ́ fún àwọn ẹgbàá tọmọ oúnjẹ nígbà tá a bá ní kó lọ tá a bá tí ò lè kíní tí ò lọ lọ àwọn ẹgbàá tọmọ oúnjẹ nígbà tá a bá ní kó bọ̀dọ̀ tí ó fọ́ ilé iná rẹ̀ lè torí o kákìyèsí àáfàkọlé kan wọn ni ìyẹn ló bá ní tó bá mọ́ ọmọ rẹ lọ wọn gbọ́dọ̀ máa bọ mójútó nǹkan yìí o ọmọkọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún wọn wá lọ sùn sùn wò ni àwọn tí ó lọ torí pọ́jù ti ẹnìkan ní kó lọ kírun ibi táti ní kó kírun ló gbọdọ̀ lọ o tí o bá kọ́ṣẹ́ ńkọ́ ọ̀gá iṣẹ́ báyìí lẹ́yìn ṣe ńlá mílíọ̀nù lẹ́yìn ṣe tọ́ kàtẹ́ tó yóò máa lé kíní yóò máa lọ kírun tó bá ti ní là tètè mọ́ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ kò tí ì ríbi tí ó ti kọ́ṣẹ́ tẹ̀sí lọ́kọ̀ọ́kọ́ wò tó tó bá mọ ẹjẹ́ jù bẹ́ẹ̀ lọ tó bá tẹ̀ níbi eléyìí tó mọ ẹ alumíníọ̀ mélòó ló ti kọ́ lọ́wọ́ bí o tó bẹ́ẹ̀ bá yẹjú yẹn tẹ̀ máa sọ̀rọ̀ tẹ́ sọ̀lọ̀ ṣùgbọ́n tó bá tẹ̀ lè yí o kò sọ̀rọ̀ o ṣùgbọ́n lómi ọ̀dọ́ kọrin yóò ní òmọ̀mọ̀ ojúṣe ẹni ọbẹ̀ ju fẹ́nìkan lásìkò ẹni tí ó bọ̀ mójútó bí wọ́n ṣe ṣe lọ́gbọ́dọ̀ mú lọ́dọ̀ ẹ̀. àwọn àmọ́ ọkọ wọn máa ṣe máa ń kí àmì bá Muhammad àwọn kéékèèké lásìkò ẹ̀ wọ́n kí irun dáadáa mọ̀ ní kíkẹ́ kákan mú wọn wá lásán arákùnrin kan tó ní àwọn wá láti lọ àwọn àwọn agbẹ́sìn wọ́n ti lo àwọn ọjọ́ kan ọkàn wọn ń falẹ̀ àwọn ẹ̀mí mọ́lẹ́ pọ́kà yẹn ti ń falẹ̀ ẹ̀sìn tẹ́ bá dé lóyún ẹ̀sàlẹ̀ fúnra lóyún ẹ̀sìn mọ́ kí òun déédéé ń bẹ̀ ẹni tó bá mọ òfin ọlọ́run dáa tó mọ kúránì tẹ́jọ́ mọ́ kí òun. wọ́n gbà tí wọ́n ro rẹ̀ gbogbo ẹ̀ tó wá ẹni tó mọ̀ ló ti jù nínú ọmọ ọdún méje ni wọ́n ti ń ti síwájú. kúrò àwọn tí ó tún wọn kẹ́ dápẹ́ bá a bá bẹ́ẹ̀ máa ń mú ká máa rí tí ó dà. àtúkọ́ wọn pé mo ní wọn kírun lásọ́kọ́ o ọkọ̀ wọn nírun sọ̀rọ̀ pé òbí náà dì máa kí àtọ́yà rẹ̀ wọ́n ti kejì rẹ̀ ẹgbẹ́ méjèèjì lọ́mọ gbá pé mo ti ní aṣẹ́nu. àtọ́yà kẹ́ ẹ̀dọ̀ mi ò mọ́ kọ́ni àwọn pé ìwọ ti ẹ̀ kó àwọn fúnṣà ọtí sọ ọmọ lórí tó ẹni ọlọ́ni wa sọ́bìrì alẹ́ ìhà ẹ wàá ṣe sùúrù lórí ẹni ìmí ò bẹ̀rẹ̀ kátà mi ti mọ ìwọ náà nígbà mi ẹlòmínà òun ló yà á òní sọ fún o lẹ́ẹ̀mẹ́lò wọ́n tọ́ ti bímọ ọ jẹ ẹni sọ fún lóòrèkóòrè náà pàtàkì tá a gbọ́dọ̀ gbọ́ yé àtàwọn ọjọ́ náà bí sáńgà yìí káwọn mọ wa káwọn wọn lójú yìí kéré.

torí pé ọmọ tẹ́ fi sílé kéwú tí ń jó nǹkan fáwọn èèyàn tí wọ́n aláǹgbá káàkiri tí ń yáyà ń gbẹ́rẹ́ tí èdè pé ń ṣe ìjámọ̀ ẹ̀sìn ní ń ṣe o kò tí ì tẹ̀sìn. mo mọ lọ ibi tó dáa láti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kékeré lọ́lọ́run wíkẹ́ lànà ti sọ irú táwọn sọ pé ní àwọn òbí gan-an olóyè pé látara ọmọ làánú ó ti kọ́ àní láti sọ pé kọ́ ọmọ wa kọ́ lọ́jọ́ kọ́ ọmọ wa lé kíní ó ju wa lọ àtúnbẹ́lẹ́ ọmọ wa nù à ń bẹ́ david lára rẹ̀ kámọ́ rojú níbo nílé ẹ̀kọ́ náà wà yẹn wọ́n ní irú wọn wọn láwùjọ mo lè bí sígẹ̀dọ̀ ni mo lè bí síyànà pàjá ni yẹ́kọ́ ọmọ rẹ lọ kọ́ lórí kójú ṣe ni kó mọ ẹ̀kọ́ ẹ̀sìn kó mọ wọ ọlọ́ kó mọ wọ òbí kó mọ wọ gbogbo yẹn bákan náà àfúnlẹ́kọ̀ọ́ ayé ara àti tọmọ ni ẹ̀kọ́ òwe kó ka kó kẹ́sì pọ̀ ẹ̀rí pé ní ilé ẹ̀kọ́ tá a wà yìí sàgbàtẹ̀rù wá sí yìí méjèèjì náà mú pọ̀ fún wa alhamdulilah kọlọ́ba fana wa ta la kó sàgbéga fún àwọn olùkọ́ bẹ̀. irú nǹkan bẹ́ẹ̀ la fẹ́ láwùjọ sẹ́rí ẹ̀sìn tó bá fi kún bẹ́ẹ̀ mùsùlùmí ó sá ìmú lọ bí sẹ́ẹ̀tì máa pàtẹ́wọ́ nù. sọ̀rọ̀ yìí bá yẹ àkúyà ìwọ lọ́ọ́ jẹjọ́ lọ́jọ́ pé dàlùkìyàmọ́ òun ò jẹjọ́ tiẹ̀ ṣùgbọ́n wọn ò bí tọ́ ti sábàbí ìwọ lọ́kọ̀ọ́ jẹjọ́ níbi tá a ti kọ́ mọ́ lọ́rọ̀ ọ̀tayé àti tẹ̀sìn méjèèjì ẹ̀ dira wọn lọ́wọ́ ṣètọ́ni ló máa sọ fún pé lọ́ba ti tẹ̀sìn ọ̀ ní iráyé jẹ kí ni ìfàní ayé tá a jẹ tí ò lẹ́sìn nú ìsìdìrọ́jù là ń pè gbogbo orí tí wọn bá ní láyé tí ò lẹ́sìn bẹ́ẹ̀ orí ẹ̀dẹ́ ni ọlọ́ni fànàṣẹ́ni ríjú hùmìn ẹ̀sùn láàyè àlàmọ́ọ̀nù àmọ́ fún ẹ lórí ẹ̀dẹ́ báwọn onímọ̀ inú wọn máa dùn orí ẹ̀dẹ́ ni o kakún ọmọ ní ẹ̀sìn kakún ẹlẹ́kọ̀ọ́ ayé bákan náà ìtọ́ba ti láyé náà kájẹ́ pé ntí ẹ̀sìn fọwọ́ sí ni ẹ̀rí kanisẹ́ lọ́wọ́ anabiwa Muhammad sọlá ayọ sọlá lẹ́ni kọ̀ọ̀kan yìí lè àyà sẹ́tì bá àhàdùkùn anabiwa sọlá lẹ́ni kẹ́ni kọ̀ọ̀kan yìí máa lọ sẹ́ gita àwọn lè àyà kúrò àhàdùkùn habula fàyà sẹ́tì kẹ́ni kọ̀ọ̀kan yìí mú òkun kó wà lọ́nu gbogbo wọn lọ sẹ́gi fàyàkú fọwọ́ òbí ìwọ́jà kọ́lọ̀ ń bá fi gbóná lé ní ìláwùjọ pé lágbájá òkè iṣẹ́ òní ṣe iṣẹ́ gita ni káyọ̀ làwù olóore fújú mi àyẹ̀ sálà náà ju pé kó wọn béèrè lọ́wọ́ yẹn lọ wọn pé ní gbogbo bọ́sítọ̀pù lẹ́yìn ó ti máa rí wọn ẹ̀rí àwọn kan béèrè sọ́kùn máa tàdúrà fún ọ pé bàbá yẹn la àti rí yóò bó o nítorí tí wọn tí ò bá mo ní ká mo níṣẹ́ kátó wà lọ́pọ̀ àti àní ìbéèrè túláàsì ni wáyé pé di mọ́tò ní pẹ̀lẹ́ gba ní ìgbà káyé pé ní nǹkan gidi kẹlẹ́ ẹ̀fẹ́ láwùjọ ẹ̀fẹ́ kọ́lé ni ẹ̀ra ẹrù kẹlẹ́ ń kó bọ̀ ni pẹ̀lẹ́ gba ní ìgbà ọ̀pọ̀lọpọ̀ àtàǹtẹ̀ lè ọmọ kí ni wọ́n ọmọ mùsùlùmí ni wọ́n ilé kẹ́lẹ́ náà ti jáde àbá wọn wà láyé kó dẹ̀ lómi ọmọ ìmọ̀mù ni. ìjẹ́kọ̀ òkèrè lọ́dọ̀ mùsùlùmí tó wá jẹ́ halal títọ́ àwọn tó ń tẹ́ gìtà ká máa tẹ́ gìtà ó lóore ju táwọn èyí ṣe lọ ká máa lọ kó kànga kọ́lá tó lè rí ìlà àjò kó máa kó gbẹ́ ó lóore ju kéèyàn máa lọ tọrọ mọ́ ní tọrọ lọ. a gbọ́dọ̀ ní tẹ́ gidi lọ́wọ́ láwùjọ yìí bẹ́ẹ̀ bá kàwé tó bá ń lọ ń tẹ́ gìtà yóò fẹ́ irú tẹ́wọ̀ ni wọ́n ṣe yìí ìgbà tó bá dọ̀ mọ́ orí ta ti ń gbowó ẹ̀ ya àwọn mùsùlùmí o torí pé inú ìdánwò wa náà ni ọ̀rọ̀ ayé náà gbọ́dọ̀ mójútó bákan náà fún wọn lẹ́kọ̀ọ́ tí islam mú wa ẹ̀kọ́ ẹ̀sìn ni máa ń gbalẹ̀ láàrin àwọn mùsùlùmí òun làdé títí sí wa ẹ̀rọ àwọn kan àjọ kankan àná muslim mu ni àwọn sọ bẹ́ẹ̀ nìkan ìtọ́ni tí mi ò fi mùsùlùmí torí pé pé yìí ó ti kí ń ẹ̀kọ́ tó bá ní láti mọ̀ pé lóòótọ́ áńtà ṣé mùsùlùmí ni ẹ ẹ̀rọ mùsùlùmí tó bá sí kòmọ́tẹ́ yóò wí tó bá fẹ́ jẹun yóò fọ́ ọkàn sórí yóò fi méjì tó bá ní mùsùlùmí gbà yín o ẹ̀kọ́ gbogbo nǹkan báyìí náà gbọ́dọ̀ kọ́ ọmọ láti lẹ̀ wọ́n ní àtìlẹ́ láti kẹ́sàn-án ìwọ tó o bá mọ̀ ẹ́ gbọ́mọ ẹ lọ bí sáà ti kọ́ kórè táyì mọ̀ ẹ́ tiẹ̀ yóò tún dórí ọmọ tó bá bẹ̀rẹ̀ lórí kékeré ẹ̀kọ́ oúnjẹ wà láì kò lè tọ́ ẹ̀kọ́ orúkọ ẹni tó mọ ẹ̀kọ́ oúnjẹ ní wàá mọ ẹ̀kọ́ orú ẹ̀kọ́ bó láti wọ tọ́lẹ́tì ńkọ́ kò mọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láti ẹ̀kọ́ kákìyàn káti ẹ̀gbẹ́ lórí kò mọ́ kíkìyàn ó dìjà láàrin ọmọ àti bàbá tọ́lọ̀ lè sànú ọmọ láti pa ẹ̀rọ bá ń kí ẹ̀rẹ́ ní ṣe kọ́ yóò bá dogun ọ̀ fúnlẹ̀ mọ́ ọ̀ fàyàlálẹ̀ mọ́ gbogbo àwọn mùsùlùmí náà fẹ́ àìsílámù pé ó yẹ káti kọjá káti gírájì kọjá gbogbo ìṣù báyìí kí ni díjà alẹ́ ọ̀rọ̀ àǹkì ni báwo tẹ́sí ti là àdébí kan gbogbo ẹ̀ ló kọ́ àyè tó ń di mùsọ̀gír alálìkẹ́rì ọmọ ekele ó sálámù sàgbàlagbà asàlámù aleykum olóṣèlú alóhùn kìkì ìtayélu bẹ́ẹ̀ náà ni kìkì ìtàlùkìámọ́ni. تحيته فيها سلام كي كان القيامة أكراني السلام عليكم gbogbo a gbọ́dọ̀ kọ ẹ̀kọ́ oúnjẹ kákọ ọmọ wa muhammad kókó amúrúmúra àbí sálámà ó kọ lẹ́kọ̀ọ́ oúnjẹ ọmọ tí ó mú sálámà gbé wá látọ̀dọ̀ ọkọ tó fẹ́ tẹ́lẹ̀ ló tó wá dọ anabi jẹ̀mọ́ èèyàn mélòó ní rántí ṣe títí mi láì tó tó jẹun ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi bá wọlé ní ó bá dé fi oúnjẹ ṣe títí mi là kọ́mọ rẹ níwọ̀n kọ́ ń ṣe yìí fẹ́ ń kọ́ níbi tó ti ń kọ́ ìwọ náà tún jẹ́ kó rìn lẹ́nu àbọ̀ ń sọ ọmọ rẹ pé ọmọ yóò ṣe kíní pé bá tiẹ̀ sí wàkúlì bí yẹmí ni fọwọ́ ọ̀tún ẹ jẹun ẹ̀kọ́ nu fọwọ́ ọ̀tún ẹ jẹun ọmọ yẹn fọwọ́ ti mú nǹkan ọmọ rẹ ìbí wọn náà lọ́kọ́ ọmọ rẹ ó bí rí àmì gbà pé àfi ń gba yìí gan ni.

tó bá padà wà níbi owó òlu sẹ́kọ̀ọ́ ní lójú kòkòrò mọ́ ìgbà yẹn ni ó pọ̀ sí o tó bá rí nǹkan oníkan ìgbà yẹn ó máa ń wo tó lójú kòkòrò yìí láti inú ilé náà ló ti bẹ̀rẹ̀. ẹ̀rí a sọ ọmọ a fún wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bó náà ṣe ń bá yẹn lò á jẹ kán mọ́ ká lọ ní sọ́dọ̀tù Lukman Lukman ṣe wá àti fọ́mẹ̀ bó náà ṣe ń bá yẹn lò wàlá tó sọ́ọ́ wọn máa kọ parí kẹta àwọn èèyàn kéèyàn máa jẹ lójúmọ́ àìmọye ọmọ láwùjọ pépà àgbàlagbà òjọ lójú gbogbo yẹn ti wá mọ fún bẹ́ẹ̀ àgàgà àmì tó bá ní téèjì lọ́wọ́ má ṣe rí ọmọ wọn ni pé ẹnìkan kò ní jẹ lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà ní gbogbo wọn o ẹrù báwọn èèyàn jọ wọn lójú bó ṣe nu mọ́tò lẹ ti rí láì tí ìbá sọ̀rọ̀ ẹ̀sìn wọn pé eléyìí èèyàn jọ lójú bóyá ẹ̀kọ́ wájú ó lè mọ fún yín pé àbọ̀ òṣì náà èkúti yá náà nìyẹn wàlá tutọ́ ìkọ́jà kàlí náà wọ́n àtẹ̀mùsì fìlà ọ̀rùsì mọ́rọ̀ ha mú láàrin yẹn lórílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ mùsùlùmí rìn gbogbo ilé wàá kọ́ ọmọ ẹ̀ jókòó wàá kọ́ láti lé wá wọ́n fi ń kọ́ nílé ẹ̀kọ́ bí ibi tí ń lọ wọ́n ló tún máa kíyèsí kó farabalẹ̀ rìn lórílẹ̀ wàá mọ̀ tí ń bá rìn sẹ́yìn rìn ní abẹ́ níbí àdúgbò yẹ kó yẹ kó èyàn máa tẹ̀sìn yóò máa wùwà ẹni tí ń bá rìn ẹni tó bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí jù àdébí wá fi adákìyèsí pé pàdéyà ń sọ̀rọ̀ la àdókò máa yọ kàlí lù ẹni tó bá rìn o ẹlẹ́wọ̀n kẹ́ ẹ mọ̀ àtijọ́ wà sí fẹ́ ká wá sọ mí lẹ́nu wọ́n ti mọ̀ pé nǹkan ò da òun ti rẹ́dí láti sílẹ̀ àwọn tẹ́ yọ fúnra yín kéde àwọn mutí ń fagbó ọmọ bá wọn rìn náà àwọn yorùbá ní àgùntàn tó bá bá jáde yóò jẹgbẹ tọmọ ẹ bá ti ń gbé gbèsè kan àbí ń bá wọn kan rìn sọ pé ah, eléyìí ò bá mu ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ànílímọ́rì láàfẹ́ sal fat alkọ̀rì náà fat alankọ̀rì níyì mọ béèrè ń pa ọmọnìyàn pé bó ló ti jẹ béèrè pé ta ní ń bá nìkan torí pé fàkúlò kọ̀rí ní bílímù kọ̀ọ̀rá nìyẹn sẹ́ni ọ̀rẹ́ àkọ̀rẹ́ ó máa kọ́ ẹlòmí díẹ̀ díẹ̀ lọmọ rẹ bẹ̀rẹ̀ láwùjọ tí ó yà sí ẹjọ́ ti kọ́ọ̀tù káàkiri ìsì ni o agbára rẹ̀ wá kamọ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ ó lè ní ńlájú ni bóyá ti ẹ̀rẹ́ ni pé bá tiẹ̀ sí gbà ó kò dáhùn bóyá ń gbà ó lè kọ̀ǹtúrò kò dáhùn agbọ́pẹ́ mi sí nǹkan ìburú sí ìsì ó ti dé primary school gẹ́ kákíyè fáwọn ọmọ wa káwọn la bísí bísí ìtẹ́jẹ́ náà là ń wá ńgbà tó wá ní tí ó jẹ́ lẹ̀ tọ́mọ ẹ̀rí gẹ́gẹ́ bá a ti sọ fún wa pé ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ìmí náà tún sọ ìyẹn sọ pé ní lẹ́yìn àlìjàmá bí àtiwá bí tùzà yìí nù náà wọ́n bá níyàn rẹ̀ wà kéde pásọ kàǹkà tó wọ̀ làáfi mọ̀mọ́ o ìná àlìjàmá àlìjàmá lò lè ẹ̀yìn mi wà ládàbí ẹ sáwọn gba ẹni rẹ̀ wà ó lè pe ẹ̀kọ́ ẹ̀fín wà lára rẹ̀ ó sì ní ẹ̀kọ́ tí ẹ̀fín bá yẹn lò ìmí sọ pé lẹ́sàn-án yẹ̀ sí mọ̀lẹ́bí kọ̀nìmọ́ta wà nínú innani yatima yatimu ilmi wal adabi tẹ́lẹ̀ ọmọ olùkọ́ lẹ́yìn tí yàrá pé jìnnà ọmọ olùkọ́ ẹni tí yóò lẹ́kọ̀ọ́ kákọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wa ọmọ lẹ́kọ̀ọ́ káàdì máa ṣàkíyèsí wọn káwọn ẹni káwọn owó náà ṣe ti lọ́wọ́ wa sí ẹ̀rí bákan náà ká lẹ́kọ̀ọ́ bóòlù àti sọ́mọ ká gbọ́dọ̀ àwọn àfáà gidi lọ ní tó bá rú wa lójú. lórí bóòlù àti ntọ́mọ. bákan náà ká bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdébà Muhammad ó ní bó ṣe bá wọn lò ẹlòmí abẹ́sọ́mọ abẹ́sọ́mọ gbogbo tiẹ̀ ní lulu ìyíwò alátẹ̀jùnú ẹlòmí abẹ́sọ́mọ abẹ́sọ́mọ èrò àpọ̀jù oníkàtàn fọwọ́ yẹ pẹrẹ mú wọn wá di dayúù dayúù tùgẹ́ bá níbi sọ fún ẹnìkan lẹ́nu yòókì rò áhìlẹ́wò ánìlbàfẹ́ àwọn kàtàn fọlọ́ rọ̀ sọ̀rọ̀. ẹgbẹ́ pé dà yóò fún ẹgbẹ́ pé òun ti ẹ̀ sára ọmọ yìí yẹ wò ní tí rí ìyẹn wá tó wọ̀ jáde ẹ̀ sílẹ̀ táyé ṣe ń sinú ìyẹn ló pọ̀ jù lára òbí o tó bá padà yá díẹ̀ díẹ̀ lọ àgàgà owó obìnrin díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó bẹ̀rẹ̀ agbára tẹ̀ ló bá ní kamú àìmọye owó tí ń jáde lè mùsùlùmí ní òwò agbọ́dọ̀ máa sọ wọn àyè wọn pàápàá jùlọ àwọn ọmọ obìnrin a ṣe sùúrù lórí títọ́ wọn ni a ló ti gbà pé ní tá à ń ṣe yìí ẹ̀sìn ọlọ́wọ́ wa ni kébà sọ fún àmì àtúntà àlejò ara àgbọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ iṣẹ́ kásánú kámọ́ọ̀lù pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńlá fi yẹn ju ẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yọ apẹ́lẹ́ ìfàmì náà kò sínú wa mọ̀ ńlá yẹ́rẹ̀ hàm sọ̀ náà àwọn kéèké agbọ́dọ̀ máa sànù wọn ànábì ẹni tí yẹ sànù wọn kéèké òsì nù wa ànábì àmọ́ sànù wọn kéèké àwọn bá wọn ṣeré àwọn bá wọn ṣàwàdà ẹ̀rí ọmọ kan wà sànù bí a máa gbé ànkọ́ni àbọ̀ àbọ̀ àmọ́ràn ànábì àmọ́ gbé àbọ̀ àmọ́ràn máa fọ àlà nọ̀gẹ́ yẹn ani arakọ ọmọ yìí ní ẹyẹ kékeré kan tí mo ń sìn bá lè bá mi yóò tó ẹyẹ rẹ ń kọ́ fóònù àǹtánẹ́tì bá ń lọ nígboro mọ̀dínà ó bá ràn wọ́n kéèké àmọ́ sálámà sí wọn. àyàn olùkọ́ anẹ́tì yóò lọ àtúnṣe wọn àti bàtà níbi wà láyé kéé fojú kéré ọmọ kékeré àmọ́ sálámà sí wọn ọmọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ kọ́ ẹ̀lẹ́ gbogbo orúkọ báyìí nínú ọ̀nà tá a fi ń tọmọ ẹ̀ láti fà wọn mọ́ra torí pé ń tẹ́ fi rírọ̀ bá lò òjò bá sà ìdí àdìsá ọmọ mi ò pé tọ́ ṣe yóò bá wọn. ẹni ojú méjì ní bímọ egbò ojú ni wọn sọ títọ́ bá ń sọ yìí náà àánú bá wọn máa kàkíyèsí torí ojú bàbá bá dé ló tọ́mọ rẹ̀ àbíyá kó ní gbogbo ẹ̀ lójú rẹ̀ ó tó. bàbá lápá kí èdè kékeré kú sọmọ tèmi ọjọ́ tó wà láàrin bá dé ládùúgbò ẹgbẹ́ ìdánwò rẹ̀ ni kò ní mọ lórí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́. bàbá wa tọ́mọ táwọn pẹ́sìn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bà sùpàánù wa sàhálà yóò sàn wá ní ẹ̀sán rere níparí àdúgbò Muhammad sọ̀rọ̀ sọ́lá nínú Aisha ẹni arábìnrin kan wá kò rí tí ó jẹ́ ogún ọmọ dání ó wá mú ó béèrè tí ọmọ ẹni jẹ ìyá aisha náà ní nǹkan pọ̀ bíi làbínú ẹyọ kẹtí méjì náà ló ní arábìnrin wa òkèsí méjì nígbà tí alẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam tí ànábì dé tí àwa aisha radiyallahu anha lọ́sọ̀ fún ànábì ànábì wa sọ nínú ọ̀rọ̀ wọn wípé ní mọ̀nìpútùlìyà ẹni tí ọlọ́run bá tẹ̀wọ́ tánàbí lò mọ̀nìpútùlìyà bí sẹ́yìn mọ̀nìpútùlìyà bí lẹ́nu bàdánà ti bí sẹ́yìn ẹni ọlọ́run bá fi nǹkan sàdánwò fún látara ọmọ àwọn ọmọ obìnrin ẹ̀dì ó wá dúró sí ó sọ àwọn bó ti yẹ kó tọ̀ ànábì àwọn ọ̀sán náà jẹ́ kó ti yẹ apẹ́ ní. kunna lahu sitran minan nar àwọn ọmọ gánà jẹ fẹ́ǹsì fún náà níjẹ́ kó wọlé. àwọn ìjọba yà pé ojúṣe ọmọbìnrin tó lékè ń káwọn obìnrin iye lápẹjù ẹja fún wa ní àwọn àpẹjù ọmọbìnrin ó ti kí ó bàbá rẹ. àbí ìyá ni ìyá ni o ìṣe obìnrin yàtọ̀ lẹ́nu máa rí wọn ní súra súra tún nìfà nídàájọ́ obìnrin tó yàtọ̀ àwọn fún kọtíra nítorí obìnrin fíkú fíkú nìfà fíkú súnẹ̀lì nìfà fatawa nìfà fatawa nìmọ́rí àtẹnì mùsùlùmá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú obìnrin mùsùlùmí wọ́n mọ̀ pé ìtọ́wò obìnrin tó yàtọ̀ gidigidi àti yá àti bàbá ẹ̀fúnjà yìí kó lé ọmọbìnrin onídìrí ẹ̀fúnjà tó ti fẹ́ ìjọ́mọ̀ èyí ó ti fẹ́ gbé kágbọ́dọ̀ sí ètè lẹ́yìn àtàtọ̀ ọmọ ìgbèrè káàkiri máa fẹ́ káàkiri iṣẹ́ ń bẹ wájú wa pàápàá jùlọ àwa mùsùlùmí nítorí láwùjọ yìí ń ba nínú jẹgẹ kọ́nà wa sùpánà wa sàlá kó sàánù wa. àbí tuntun sọ náà ọ̀rọ̀ ìgbésùn mọ́ni àlàjà àríyàtẹ́ ẹni tó bá tọ́ owó obìnrin méjì torí wọn sọ hàtà sẹ́kùn tó bá sẹ́kùn méjèèjì fi bàlágà jẹ́ àyàwó mẹ́lẹ̀kẹ̀yà mẹ́sì alẹ́ ọ̀hún wà hákàdà anabi náà nìyẹn lọ́jọ́ pé ní alìkíyàmọ́ bẹ́ẹ̀ mi àti ẹ̀ wárí bẹ́ẹ̀ mi àti ó lè jọ wárí àyè pé wọlé ọlá wọlé ọlá tá a sọ bá bá débi wọlé ọlá nínú táàtì ní ká tọ́ mọ́ mo lè yẹ ká tọ́ pàápàá jùlọ ọmọbìnrin wa kọ́lù kó sànù wa àwọn alágbàtọ́ wa wà alágbàtọ́ ni ọ̀gá iléèwé ọ̀gá iléekéwú ọ̀gá abiṣẹ́ àtọ́mọ́ pé káwọn ibi tá a mọ̀ mọ́ wa lọ bákan lára tá a ń tọ́ wọn lẹ́nu káwọn lọ bá wọn náà bóun náà wà ilé ń ṣe wọ́n máa bẹ̀rẹ̀ pé bó ní ti ń kàwé rẹ̀ sí bó ti ń mọtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ìtọ́kọ́ bẹ̀rẹ̀ pé bó nírú ẹ̀ pé kó máa takọ̀rọ̀ ẹ̀ sìn. torí pé kọ́kẹ́ wa ní ìmọ̀ ìwé dáadáa ṣùgbọ́n kèéfé kírun náà nì ọ̀pẹ tó bá wa kò tí ì yanjú nù. kódà káyipá ẹlẹ́ẹ̀kejì ló wà lọ pé ẹ̀yin máa ń kírun ẹ̀ kò tí ì bójú lé ẹ̀yin ẹ̀lẹ́ wa ti lè yanjú. kábọ̀ kí ìbá rìn bákan náà ojúṣe wa ìwọ̀ wa ká máa pé àwọn tá a ní kí iṣẹ́ wa ní ká tọ́ wọn.

kó sànù wọn lọ́mọ alálùbáríkà kó sàn wọn lẹ́lẹ́sìn wọn sábà ń sábà alùbáríkà àwọn ọ̀kan mọ́gọ́ sáà mójútó ń tẹ́ ká mójútó ìwọ̀yé àti ìpè o bákan náà àwọn dúkìá tá a ní bá ti lọ sọ́wọ́ yìí náà làwọn pápátí wa yòókù agbọ́dọ̀ lò síbi tọ́nà wọn bá fẹ́ ibi tọ́nà wọn ti fẹ́ la gbọ́dọ̀ ti rí a fi ṣe náà gbọ́dọ̀ jẹ tọ́nà wọn subhanahu wa ta'ala tó fẹ́ abẹ́nà wọn subhanahu wa ta'ala nígbà tọ́nà wọn béèrè nǹkan yìí lọ́wọ́ wa lọ́jọ́ pé ní àlùkìyámà kọ́nà ọjọ́ wa káwa náà wọn ti ọlọ́ni wà wá òní ń dáwó ájúrò ní àbí sábà lè yẹ gbé nídìí àwọn ìkẹtọ lọ fi ṣe ìdánwò yìí ọlọ́ni ẹ̀sán ńlá ńlá ìgbẹ́ lọ́dọ̀ ọmọ ọlọ́run kọ́lọ́ jẹ́ káwa náà lẹ́tọ̀ sí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́ jà lẹ́tọ̀ sí ọlọ́run àwọn tí wọ́n ta gbẹ́sẹ̀ ń wẹ̀tọ̀ yìí abẹ́rọ̀ ara ti bá ti mọ̀ pé ọlọ́run ẹgbẹ́ dá nílé ẹ̀ pé ilé ẹ̀kọ́ ẹ̀sìn òun ni ọlọ́wà kó má sọ di ẹ̀kú náà lọ làákàyè ọgbọ́n òye tí wọ́n máa tún kọ́ skul náà kọ́lọ́wà kó má sọ àti fún wọn abẹ́rẹ́ wọn bá lọ sàálà fún bàbá wa tí ọlọ́run jogún ààyè fún wọn agbélẹ̀ fún tọ́lọ́wà ọba àdìkíọ́lá kọ́lọ́wà kó má sọ àtàlẹ́kùn dáadáa yín fún kó sàlẹ́kùn àrísìkí fún kó sàlẹ́kùn ìtọ́sọ́nà yín fásitì àbẹ́lẹ́ gbogbo wa náà lápapọ̀ lọ́wọ́dé fún kó sàlẹ́kùn fún ìtọ́sọ́nà yín fásitì àbẹ́lẹ́ gbogbo gbogbo wa náà lápapọ̀ lọ́wọ́dé wa wa ní وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين ولي وسيلتي ابو محمد صلى الله عليه وسلم